ìjókòó tó ní ó ní pàtàkì ní nífọkàntẹ àdéhùn ọlọ́run nípa ìtọ́lọ́run bá tẹ̀wá lórí ibà fún wípé ìjọsìn fún lódodo bí a bá ní ìfọkàntẹ bí a bá gbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́run àtọ̀rọ̀ ọlọ́run kò yẹ kí ìfọkàntẹ̀ kó gbẹ̀yìn orí yóò mọ̀ bẹ nínú pé agbọ́ ọlọ́run yìí ọlọ́run bá wa sì ní ọba tí yóò ṣe fi wé ẹ̀dá ẹ̀mí ẹlẹ́dàá ó tayọ ní tá a lè fi wé ẹ̀dá. tàbá wá rí àwọn àpẹẹrẹ wípé àìní ìfọkàntẹ̀ tó bó ti yẹ tí máa ṣokùnfà sí ẹsẹ̀ ó kúrú níbi iṣẹ́ ọlọ́run a jẹ́ pé a ní bùkátà sí ká máa tara wa jí lórí ẹ̀ torí nínú ìfẹ̀mí ayé lọ́dọ̀ ẹ̀dá ọmọ èèyàn lọ́dọ̀ ẹ̀rúfin ọlọ́run a máa rí àwọn ayẹ níbi ìfọkàntẹ̀ àti lọ́dọ̀ ọlọ́ba nìkan láti nílá ayẹ níbi ìfọkàntẹ̀ níbi àdéhùn ẹ̀ wa kí ìtara èèyàn fẹ́ gbé láàrin ọmọ inú fẹ́ gbé sí àyè tọ́lọ̀ lókọ́ ọmọ èèyàn máa kó sísú sì máa kágara ọlọ́run sì ní kágara tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ olórí táwọn èèyàn pàtì yóò máa jọ wá lójú pé táwọn èèyàn ò mọ ti ń bẹ nídìí wọn ò mọ èrè jẹ tí ń bẹ́ẹ̀ ní àbí kí ni eléyìí mọ̀ fún yàn lára pé àbí kò sí fọkàn tẹ oore àtẹ̀sán tọ́lọ́run kọ́kọ́ wà níbi irúṣẹ́ bẹ́ẹ̀ tó sì jẹ́ pé iṣẹ́ yẹn ó fúyẹ́ púpọ̀ sí oore àtẹ̀rẹ̀ tí ń bẹ́ẹ̀ eléyìí ló pàtó jẹ́ pé àásàgbéyẹ̀wò ọ̀rọ̀ lọ àwọn tẹ̀síwò àwọn àyàtò kan díẹ̀ nínú àwọn àyàtò alukurani kẹrì ṣùgbọ́n ká tó lọ sábà wo abala ẹ̀sán ọmọ ẹ̀kọ́ tọ́pìkì wa ní òní oníkàfọ́kàn tẹ èrè ìjẹ́ tí ń bẹ níbi iṣẹ́ eré tọ́lọ́ ń ṣàdéhùn èrè ìjẹ tó wà níbi iṣẹ́ èrè tọ́nà ń sàdéhùn ká ní kọ̀ọ̀kan tẹ́ ká lè rí iṣẹ́ èrè ṣe. abala kejì tóun náà tó tọ́pìkì kan lọ́tọ̀ tá a sì mẹ́nu bà á mẹ́nu bà òun náà òun ni àìkàkún àìlákàkún ibi àtàdánwò àtẹ̀sán tí ń bẹ níbi pálapàla irú tọ́nà bọ̀ yọnú sí tí máa tọkùnfà téèyàn má lè jìnnà sí tẹ bá wo nǹkan méjèèjì yẹn bíi fifty fifty ni táwọn èèyàn bá wọ́pọ̀ nídìí aburú ó súnmọ́ bọ́yẹ́ wọn gbàgbọ́ yé e ẹ̀sán tí ń bẹ níbi aburú tó. láwọn èèyàn bá jìnnà sí dáadáa ó súnmọ́ kó jẹ́ pé wọn ò gbàgbọ́ yé èrè tí ń bẹ́ńbẹ̀ tó ni wọn ò fi ní lè ṣe dáadáa yẹn. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mú ẹnu bà lónìí tẹ̀síru àlàyáàtì abala méjèèjì lọ́lọ́run sì sọ àyà tó pọ rẹpẹtẹ nínú àyà kan ní sọ́tọ̀lá mìíràn ọlọrun ní ọ̀sẹ̀ àti ẹ̀kẹ́ǹtẹ́ thirty one kọ̀ ọ̀rẹ́ àdérò kúmù lọ́wọ́ ọlọrun ní ń tì yín lọ nígbà tó lọ́run sọ wípé ọ̀rọ̀ méjèèjì ló fi ẹ̀kọ́ pọ̀ nǹkan méjèèjì tá à ń sọ yìí ló pọ̀ nù ayọ̀ yẹn ó ní fún tó kiri bó nà lọ ọ̀sẹ̀gbẹ̀rún ìdòbí ló fún lọ wọ̀yá tó lápò dùnú àrí. kí ló tẹ̀lé. kúlà tí mo máa kó tó débẹ̀ ni ọ̀yìn kájẹ́ tí mo máa ń لا يتخذ المؤمنون الكافرين أولياء من ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير ayà tẹ̀lé ní nínú alìmọ̀ràn ayà tẹ̀lé tí èdè ẹ̀bá àtọ́ka لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ọlọ́run ọkọ̀ fún mọ́mìnì òdodo ọlọ́nkọ̀ fún olùsílọ̀ lódodo kó jẹ́ pé ààyò rẹ̀ kẹfìrí ni ààyò rẹ̀ kẹfìrí ni wọléwọ̀dì ẹ̀ kẹfìrí ni títí táìsì àwọn òfìdé ní tó bá di tó láti tó bá kàn kẹfìrí pọ̀ ní ìjọba láyẹ̀ sáfẹ̀rẹ̀ lè mú mi náà lọ́gbàdì àwọn òṣèré دون المؤمنين أبي نعم ومن ومن يفعل ذلك فليس من الله في شيء إلا pé ọ̀rọ̀ yẹn ní tọ́nà ń pa ń kọ̀ fún wa yìí ọlọ́wọ́n ni wọ́n ń yẹ́ fún yìí ẹni òjò bá ti bẹ́ẹ̀ tó jẹ́ pé

àtijọ́ bá jẹ́ wípé èyí ti lọ sí mọ̀jà mọ̀sá mọ̀jà mọ̀sá ẹ̀ẹ́dọ̀ ń tajà ní ẹ̀jọ̀ ń kẹ́kọ̀ọ́ ní ẹ̀jọ̀ ń ṣiṣẹ́ ní ilá àǹtàtà kó mìíràn tó pọ̀ sẹ́yìn fáyà aburú kan tó lè tara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ìdílé mọ̀jà mọ̀sá eléyìí ti wọlé wọlé nǹkan tó lọ fóònù nítorí ayé kan tẹ́ bá ti bí yá rẹ̀ kò ti parí kódà wọlé gbọ́dọ̀ àdìsẹ́ kẹ́ni ọlọ́run ìjọ ọmọ ọ̀sẹ̀ rẹ̀ àbí kẹ́ni ọlọ́run dọ́gà àdìsẹ́ kó náà jọ ọmọ ọ̀sẹ̀ rẹ̀ lọ́rọ̀ ọdún. wáyé hábírù kúlù lọ́rùn lásán. ọlọ́run ti yìí lọ èyí ìta rẹ̀ fẹ́ mọ́kànlélọ́gbà. nítorí òun fẹ́ nu ẹ má kọ̀ lóyún o. náà. wà á ní sí. ọ̀dọ̀ náà padà sí o ẹ fẹ́ ni padà o. ní òní sẹ́ni ẹ máa tó kọ̀ lọ́mù ẹ wà òdúró yẹn ẹ̀sán níbi ìwọ ìhájìrì fún ìgbà ònàkọ ẹnọkọlù ẹnọkọlù òun níkọlù yóò mú àbúrúbá yín. inú wa fẹ́ kí àtìgbàgbọ́ yẹn wọlé àwọn ayé àti wọn fẹ́ ká kọ́ mẹ́nu bà níbi wípé kí ló fà táwọn yóò fi bẹ̀rù ẹ̀sán láti máa kọ lọ́lọ́mù. tàbá yẹ̀nà náà yẹn tán tàbá lọ sí ní kí ló fà títí olóore máa gbélẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú pọ̀jù nínú ìfẹ́ ọmọ ádámà ò ní pé ẹ̀rọ ìsan yìí dà wọ́n ẹ máa ṣàbúrò èyí tó ti wọ́pọ̀ jù nínú ìfẹ́ wọn ni pé wọn ò wọ́ọ̀rì òòyì jẹ tó wà ní sẹ́yìn rẹ̀ kí mọ̀ jẹ́ kí tẹ̀rí gbélé. inú ẹ̀rọ nìkan sọ̀rọ̀ kan ní ìjọ mẹ́ta àjọ mi nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ kan débẹ̀. Màá fún láwọn àtúntò rẹ̀. e méjì àkọ́kọ́ lórí dáwà àwọn kan bẹ lórí léde ó tẹ̀lẹ̀ sí náà rí àwọn kan bẹ lórí léde tó yẹ pé wọ́n ń pèsè lójú ọ̀nà ọlọ́run bí ẹ̀yìn ò bá ràn wọ́n lọ́wọ́ lẹ́yìn ọlọ́run tí ò sọ máa dáná pé gbà iṣẹ́ ìwé lè rọrùn wọ́n ti gbàgbọ́ yẹ tẹ́lẹ̀ látara ẹ̀kọ́ tí ṣùgbọ́n a tún ara wọn máa dáná pẹ̀lú wípé ìbáàdì tẹ̀sílẹ̀ kó lè rọrùn tí wọn ti ní orílẹ̀-èdè kan náà ní olówó tó fẹ́ owó tó náà ní òwò mo sọ pé ṣá tẹ́lẹ̀ lọ Ghana tẹ́lẹ̀ náà kò pé àwọn abúlé kò kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ìsáwọn ìdòdò tó jọ́ ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ tó bá sì lọ nítorí wọn fún wọn ní ìwó báyìí lọ́gbàrà nítorí náà. bóyá sòwò ìpìlẹ̀ lè fi sọ̀rọ̀ yẹn wà ó sì mú ẹjọ́ máa lọ sí dáwà dáàbì tó ń sì máa fún ní sọ́rọ́ kọ́bọ̀ tó sì máa jẹun ó lè rọ bí èyí ó mọ̀ sani ó ti dáwà tẹ́lẹ̀ o. tí ó máa lọ Nàìjíríà ìwọ máa lọ sínú ọbẹ̀ tó kò ní. bí kó bá dúró ẹ̀ ní òròpó lè gbé tó wò láéláé ní mọ̀nàpẹ̀ táàdì ìkan ló ti pèsè bí lọ́dọ̀ fún ní tábẹ̀ ní sẹ́ńtàlì tó wà lọ́wọ́ yẹn bóyá tó ti mọ̀ sí dáwà nù bóyá tó dàgbé tó lẹ̀ sí ọ̀dà náà nílẹ̀ Yorùbá tí mọ̀ lòlò ọmọ ògbó ọ̀tọ̀ sí mi orí náà àmọ́ kó lè ba ọ̀rọ̀ rọ̀ sí àwọn ọ̀kan ní ìlà ẹ̀ torí ó jẹ ayẹ ọmọ inú ayẹ mi ó jẹ ọmọ ó jẹ ayẹ ó jẹ àwọn kan náà wò lẹ mílíọ̀nù tí àwọn èèyàn náà wò lẹ abala dá wà nínú ẹ̀ bí wọ́n ti rí ọ̀yẹ́

sàǹkì ọdún sọ̀rọ̀ kan àárọ̀ bí wá láti oko tó sọ̀ tó mọ́tẹ́lẹ́ tà nàbì sọ̀rọ̀ sọ̀lá àmọ́ tẹ kó yíye ló sọ̀rọ̀ ẹ̀ tẹ bá nẹ̀gílẹ́tì àwọn èèyàn kan nígbà tẹ nẹ̀gílẹ́tì gbogbo mádàmà ọlọ́run tẹ bá kan nígbà kọ́ gbogbo ayé wà má ní àyà bá sì ẹ̀mí kan nígbà yẹ gbogbo ayé ẹni pé nígbà tára tó ti gbọ́ because àárọ̀ bíyàn ò gbọ́ yé ló ń sọ bẹ́ẹ̀ ìdíjọ́ ọlọ́run àti ìṣẹ̀ǹkọ lẹ́kọ̀ọ́ pé àìbí amẹ́sẹ̀ náà ń bẹ̀ ni àìbí èsì tí a yàn tọ̀ irú ẹ̀ wá pọ̀ ẹ mọ̀ gbọ́ àárọ̀ bí àárọ̀ bí àárọ̀ bí àwọn ìbáṣe ìṣẹ̀lẹ̀ wá pọ̀ àwọn kan wá wọ̀ pé àkókò sí yẹ sí àwọn tí wọ́n wà ní ibi tó jìnnà tí wọ́n máa gbọ́ àwọn tí wọ́n pẹ̀pẹ̀ nígboro nílùú ńlá jẹ́ kí wọ́n ṣòfò àbí kí wọ́n pàdánù ọ̀rọ̀ Ọlọ́run nǹkan yóò fi rọrùn àwọn tó pèpè tí wọ́n ti gbájú àgbà lọ sáwọn àyè táwọn wù yẹn kò wọ́pọ̀ tí ọba tó rò kílí máa àtàwọn àánú bẹ́ẹ̀ abala kejì òun ni ìmú ìdẹ̀kùn báwọn tí ń gbèlú ti ń gbáyé àwọn ẹrúfin Ọlọ́run bí omi mímu oúnjẹ jíjẹ àbọ̀ wíwọ̀ lára àbọ̀ náà ní bàtà lára wíwọ̀ náà ní bàtà àwọn kan ṣe bẹ́ẹ̀ wọ́n níbo wọ́n ti ní ìlú omi ẹwẹ́ kànga sára mi tó ní mọ́tàlá tó ti bẹ́ lọ́sàn yìí ẹwẹ́ kànga tó bẹ́ tó tó kò sí mọ́ náà láyé kànga. bàtà àwọn kan tó lẹ́yìn tí wọ́n sọ di bọ́ọ̀bù bọ́ọ̀bù. bí bọ́ọ̀sì àlàkàràmì ẹ̀wò ìgáàsà ní nìgáàsà wọ́n mọ̀ nígbà káàkiri wọ́n mọ̀ gba bàtà wọ́n wọ́n mọ̀ gba wọ́n mọ̀ gba wọ́n mọ̀ tó bá dé ibi tí wọ́n ti fẹ́ hà bí ìbùkún ni kó dáwọn kan ń léyìn gangan ṣòwò yàtọ̀ tí wọ́n fẹ́ hà fún yàn àwọn kan gan kalẹ̀ ẹni ṣòwò tí yẹn bá ti lẹ́yọ̀ kẹyìn lọ́dọ̀ wọ́n tún máa gbé yẹ̀wò láàrin ibi tí ẹ wà pé à wọ́n mọ̀ láìsí aṣọ yìí bí ìgbà tí kílọ̀ ẹnìkan ti wọ̀ ń bọ́lẹ̀ o iná lọ́kọ̀ọ́ ẹ̀dá kò fẹ́ kò sí ọkọ̀ tuntun lórí gbá onírọ́bà ọlọ́ra bí ẹ̀ máa ra tuntun kan sí àwọn yóò pèrè lórí pé sílẹ̀ ìwẹ̀ ẹnìkan ló tó ò lò mọ́ àwọn ẹni ọlọ́run wa gba irú àwọn orin bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n lò táwọn táwọn ò lò mọ́ wọ́n ń fọ àwọn kan tó dàbí tuntun ò lórí ayábẹ̀ ìgbádà síbẹ̀ àwọn àdójúkọ àwọn ọmọ pàkín àwọn ọmọ ka tó omi tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ẹni tó fowó bọ́ọ̀wù kan kalẹ̀ òun àtẹ́bí ẹ̀ ò ní mú inú omi yẹn táyé táyé nìkan lẹ́yìn mọ̀ pé ọlọ́run ni wọ́n ti ẹlòmíì ò sáré sí kọ̀ọ̀kan ti torí ó gbà ó ẹni ìgbà tó di rúdurùdu ló fi pé ẹ̀jẹ̀ ti rí hmm? ẹ bá ń sẹ́ndì fọ́tò ẹ̀. ẹ wo mọ̀sáájú tí wọ́n kọ́ tó jẹ́ wípé tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ wọ̀n wá ayọ̀ ọlọ́run níbi wọn sórílẹ̀-èdè orílẹ̀-èdè. nítorí pé mọ̀tòlíyà rẹ́sọ́bílítì tàwọn òsì lọ́rùn wọn lọ́lọ́run fi níbi wọn wọ́n sì ṣe bí mo sọ fún yín pé ní ìsìnkú wọn ṣe bẹ́ẹ̀ sí wọn wọ́n ṣe kò káàrí wọ́n fọ́ aláìní lóúnjẹ wọ́n ń sàánú àwọn èèyàn yìí wọn wọ́n ti dá wà lábúlé àfa ń kọ sí àwọn ń tẹ̀ tó gba yẹ́rẹ́ rẹ̀ kà láwùjọ wọn wọ́n ń ṣe kété tí wọ́n àbádọ́ àwùjọ àwùjọ wọn wọ́n wò pé wọ́n àǹfààní tá a ní àwọn kan ò ní láyé ọ̀yá ìpínlẹ̀ àgọ́là máa wá lọ Tógò wọ́n láti ìlú Tógò Ibrahim máa wá lọ Áfíríkò nígbà tára mi dé ó ní mo sọ pé pẹ̀lẹ́ sí mi náà yálà àyàfẹ́ náà ní fi Ògbómọ̀ṣọ́ mo sì tó lọ́dún kan àbọ̀ sí méjì ní Ìbàdàn pẹ̀lú wọn. ọ̀gá yẹn wá di àdàrẹ́sọ̀ wọn ní pé kéfà mọ́sílò Ògbómọ̀ṣọ́ tó ti fẹ́ parí tó ti parí ọ̀nà òkú díẹ̀ oníkàrà àtìgbà ìdàtà àyàmùsì ìjọba Ògbómọ̀ṣọ́. ìtò bí ọ̀gá yẹn ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ dà oní ẹ máa ọtọ́ gbẹ pẹ̀lú rẹ̀ ní ara tó sọ yóò nìyí káwọn tí àmì èké rẹ̀ jẹ́ àmì àti Ògbómọ̀ṣọ́ oní kàlá tó wáyé kó Ògbómọ̀ṣọ́ ló bá wà ìyàwó ẹ bá wà lọ́wọ́ ti parí ní láti mú ọ̀rẹ́ àwọn ọlọ́rẹ̀ àkóso sọ ní táàmì sáwọ̀dà àkóso sọ parí náà nìyẹn wọ́n á parí mọ́sílì yẹn báyìí ìdàrúkọ wa tó ní pé kàlá àti àbúrò náà wọ́n ìyàwó yìí máa sọ pé òun ló ń gbé ní wọlẹ̀ ẹnìkan ó ti dọ̀tọ̀rá ní sàdó lọ́wọ́ báyìí dọ́kítọ́rì wọ́n yàlà máa lọ lẹ́tà ibi tí wọ́n bá gbé èèyàn lọ nínú ìlú ẹ̀ tí èdè ní ìlú tí wọ́n ti fi gan sacrifice wọn àgbẹ̀ lọ́lọ́dẹ̀ mi o wọ́n gbọ́ ọmọ òkú ọ̀tọ́ lọ́dọ̀ wọ́n gbọ́ ọmọ ìwó lọ lẹ́kọ̀ọ́ yóò jẹ́ ìta ìṣọ́ tó bára mu kátó pẹ̀lú sáájú lọ orílẹ̀-èdè mi ọ̀rẹ́ wa kan bẹ́lẹ́ nípò ní ìsìn bóyá tó ọmọ òwú sì ní àrà mi ló gbé lọ fámílì àti ló wà ń wò tí mo ti ń sọ̀rọ̀ ilé iṣẹ́ gẹ̀gẹ̀ ló wà ọmọ ìyá wa kan ló wà àkúrẹ́ ló wà báyìí lórí àgbẹ̀ tó parí ayé ẹ̀sìn mi dáwà ló gbé lọ ìgbà tó kọ́lé ara tẹ̀ ìgbà tó kọ́ sí gbogbo àwọn tí mò ń sọ ìdí ẹ̀ parí ìbẹ̀ àwọn kan ni wọ́n ti dábàá díẹ̀ nítorí wípé wọ́n mọ èrè tó wà ń bẹ̀ lọ́la rẹ̀ kí á rẹ̀. gẹ́gẹ́ bí àdìs òṣìṣẹ́ ọlọ́run bàbá lọ́wọ́ ọ̀rọ̀ sálà tó sọ wípé ẹ̀rọ méjì pé ọlọ́run bá sọ sábà tó fẹ́ẹ́ nìkàjìlá. Ẹ̀ẹ́dàn yà dí àlọ́ lọ́ọ̀ àyè àdí àlọ́ kíkà lọ́jọ́ làwọn àṣìjà. Tọ́lọ́mù bá sọ sábà bíi pé ẹnìkan wá rí ìmọ́lẹ̀ ìsìlámù ó sì sì lọ́wọ́. fẹ́rù lákàrí ìfọ́wé náà mọ̀ lórí pé fún ọ ju ràkúnmí lọ nǹkan ọdún tó ní válù tó ga jù tó sì wọ́n lówó tó lórí ràkúnmí náà lọ́nà tó ti ọlọ́mọ sọ̀rọ̀. rọ́jù láwọn àhídà ni o ẹ wá owó bẹ́ẹ̀ kan ná tó fi òyìnbó lọ sí nìkan àwọn ẹ̀kọ́ tóun àtẹnitánjọ́ lọ wá wọn á di ẹni tó yànjọ sáárà kà nínú ládá tẹ́nitẹ́nì kan ní títẹ́nì kan. ọ̀kan fún nìyẹn ní rẹ̀ ní báyìí látara tààlì àwọn mọ̀sáájì haramu mo ti rí haramu méjèèjì ṣùgbọ́n lẹ́tà gbogbo wọn á rí wípé àbí ọ̀pọ̀lọpọ̀ mọ̀sáájì nìyí tí èèbá ti gbogbo ẹ̀. tọ́lá jẹ́ fún oúnjẹ ọmọ ọdún kan mo ní ẹ̀yìn wà ní dúdà mo ti wálé mo ti padà lọ fún múra ọjọ́ júmọ̀ wọn á bí ọmọ ilé rẹ̀ pé níbo náà ti ń kí bí ó ní tè kò tètè gbọ́ mi ó gbọ́ gbogbo mọ̀sáájì ni wọ́n ti fi túmọ̀ yẹn tẹ́lẹ̀ títí mo fi lọ́dún mẹ́rin kan tó kọ́ ni mo tó mọ̀ gbogbo àwọn náà ní àti tó bá pẹ́ mọ́sálásí èrò náà tọ́jọ́ pé ojú ọ̀nà àwọn èrò mo wá ní ibi tí mo ti ń kí láti àti náà tí wọ́n fi ìbẹ̀ inú ìdápa ti ìbẹ̀ náà mo ti padà sí júmọ̀ ẹ wá ara àwọn báyìí nìyẹn tí mo fẹ́ sọ ń pa ẹ̀ ní wípé gbogbo ẹ̀ ló wá ní kálífọ̀ ọ̀tà àkójọ ìjà ti hábà méjèèjì mo mọ̀ tẹ́lẹ̀ nígbà tá à ń kẹ́kọ̀ọ́ lọ tó yẹ báwọn kan náà ní ìnáwó ẹ nínú ìwọ̀n náà mo wà ní ìdájọ́ kan làwọn ìbádẹ́lẹ̀ àṣírí wọ́n rí pé mọ́dọ́sà tàbí koran nígbà tí school bus káàkiri yìí láàárọ̀ bẹ́ẹ̀ ni school bus fún tàbí koran tó fi ń káàkiri rọ̀lẹ́ ń kọ́ àwọn ọmọ lọ àwọn wọn bá jìnnà àwọn wọn wọn kò ara wọn ìwà kí mọ̀tájú ló wà fún fọ́ wáìpù àti wọn yẹn náà ni

o jẹ́ over five hundred thousand ọmọ yóò kú àyà àti ọ̀pàdé tó ti parí ẹ̀ láti fún nílùú ẹ̀. kò káàbù ìgbé ọdọọdún amẹ́ríkà five hundred thousand five hundred thousand ọmọ wa mílíọ̀nù àti two mílíọ̀nù kò kí nàìjíríà lọ́dún. nínú ìnáwó yẹn òun náà wọn kò tẹ̀yìn àwọn gan-an àwọn

wọ́n mọ àkúbọ̀tán kásẹ̀rẹ̀ wọ́n sì mọ̀ pé kò sí táwọn ná tó tún táwọn ó gbà bọ́sù tẹ̀lé lóòótọ́ nìyẹn wàláhì àlè kò sí táwọn lè ná láyé ní báwọn ní tó wá tún táwọn gbà lọ́dọ̀ lọ. ẹ jẹ́ kọ́kọ́ lọ sí fífọ́ títọ́ lábẹ́ kan kí kọ́kọ́ lọ sí ibi. ẹ̀sán àwọn èèyàn sáfẹ́sàn kódà yóò ní mọ ẹ̀sán tí ń bẹ́ńdẹ́ aburú ó sì sàbúrú yìí sọ́kùn ní sọ ayé àkọ́kọ́ àwọn òbí ní ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا يدخله نارا خالدا فيها أن يطلع في اليوم تصف ذات النبي صلى الله عليه وسلم ويتعدى حدوده توقف جمع الآية كيف يمكن

إنه ضرب nìsan آية عن tẹ́lẹ̀ ومن يقتل مؤمنا ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ومن يقتل مؤمنا أن يضبط مؤمن يهده متعمدا ثم مقع قول قد مقع كما يقول الصحيح وجزاؤه جهنم أفقدوا جهنم Kọ́ọ̀dídà sí ìhà. Ìjọ ṣe kéré bẹ́ẹ̀. Wọ́n bọ́ fún báwo wọ Bùhálẹ̀. Ọlọ́run ó tẹ̀lé sí i. Wọ́n là á yà. Ọlọ́run ó tẹ̀lé sí i. Wọ́n là á dára ẹ̀pá. nínú kó jẹ́ pé kò mọ ẹ̀sán yẹn àbó mọ̀ tó fi ó ìdùnnà ẹ̀ méjèèjì ló ti bẹ̀rẹ̀. kódà ẹni tó mọ̀ tó ìdùnnà ẹ̀ ló pọ̀ jù kò sí láàká ìkan tí ó pè ní òbí dàrú tí ò ní mọ̀ pẹ́sàn tẹ lórí tó tó pẹ̀ ní ìkan tí ò tó lápá. ẹlẹ́ẹ̀kẹta turabu tawla aya fifty three alam ya'lamu annahu man ha من من يحارب الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ألم يعلموا أنه من يحارب الله ورسوله فأن له نار جهنم فأن له نار جهنم خالدا فيها وذلك a العظيم tí àwọn èèyàn mọ̀ ní anáwó máa ń yùn tí ń gún kò níbi ìlànà ẹ̀ wọ́rọ̀ gbòòlà àtọ̀rọ̀ tó lù rẹ̀ sọlọ́lọ́lọ́ àyọ̀sọ́lá wà á nà láwùn náà rọ̀jẹ̀ hànà tí kò mọ̀ pé jẹ́ àná lọ́wọ́ ha ọ̀pọ̀lọpọ̀ balọ̀ àtìgbàdébí ìṣe gbé e sílẹ̀ ẹ̀wọ̀ wáyà káàkà látòlù ọlọ́run sọ̀rọ̀ náà ó tún sọ̀rọ̀ ṣíṣe gbé e ṣíṣe kánú kéde sínú ẹ̀ kọ́ọ̀lì wá sí wá. ráríkà lè fi yú làbí. àbùkù ńlá mọ̀ nìyí. nínú sọ́dọ̀ tó Al-Baqarah ayé àtàtì náà. والذين كفروا وكذبوا بآياتنا والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا أمرهم التكفيرين وكذبوا بآياتنا ثم بأعوان آية nínú ayé ọlọ́run àlùkòrán kẹrì ìdílé náà ní ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀lọ́wọ́ àlùkọ́là kò láyàtà fáàbù náà àwọn ìjọ iná nì àwọn èrò náà nì wọ́n ń dé ìbẹ̀rù kan ìgbésẹ̀ kí ni wọ́n ti wọ́n kọ́ lọ́ọ̀ nírọ́ kí ni ìtumọ̀ kíkọ́ lọ́ọ̀ nírọ́ sígbà tí wọ́n fi ìdí wọn létí ní wọ́n ti rárá ìrọ̀rọ̀ ọ̀pá ẹ̀jẹ̀ àwọn ènìyàn rárá. wọ́n ìdùnnú ẹ̀ wọ́n ní òtọ́rọ̀ mẹ́ nínú àṣẹ wọn ìṣẹ́ ṣe fún ọ ní pé má ṣe òun ti ṣe ìṣẹ́ ṣe fún ní pé má jẹ òun ti jẹ òun fún ní pé má má lọ má sọ òun ti gbogbo ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ìjọ náà ni ò kọ́ọ̀lì dúnà kọ́ọ̀lì dà وفي سورة البقرة آية 1 بلى من كذب سيئا بلى فأحاطت به خطيئته بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك فأولئك أصحاب النار هم فيها خالدون bọ́nà tí ń dákọ ọdún náà ní ń dákọ ti ṣe gbé èrè síbẹ̀ tó fi yẹ fọ́mù yẹn náà mú ní èrè mọ̀dé bálà máa ń kásàbà tẹ́jìyà ẹni tó bá fagurú débi pé wá àhárá bọ́ sí ìdílé kọfí àtò àwọn ìwọ̀n àmàlà láburú ọwọ́ àdìbá ń sọ pé kìí wá àhátọ́ bìrì ọ̀sìn àti aburú rẹ̀ wá yí fún. àwòrán ẹ̀ka fáàlù náà àwọn èrò lọ́dún lẹ́yìn náà. O ń fi ha ọ́ọ́lù. ìgbẹ̀yìn ó sì ṣègbèrè nínú àwọn àyà yìí tí wọ́n pè pápá àyà tó seventeen sí two eighteen ọlọ́run sọ̀rọ̀ àwọn èèyàn kan pẹ̀lú iṣẹ́ wọn tí wọ́n máa ń ṣe àtìmórí kò níbi tọ́lọ́run pé fàwùlá ẹ̀ka hábì kọ́tà àmàlẹ̀ òun fi dún ní àwọ̀lá àfẹ́rọ̀. tó èmi rí two seventeen sí eighteen láti bẹ̀rẹ̀ two seventeen. يسألونك عن الشهر الحرام قتال فيه. àwọn èèyàn àti ọbẹ̀ èrè wa nàbí nípa oṣù àwọn oṣù ọ̀wọ̀ oṣù mẹ́rin làwọn oṣù yẹn. Ayé ìjagun ń bẹ̀. Ayé àyẹ̀pọ̀ yẹ kí sọ́nà tó láti bẹ̀rẹ̀ náà. Olùkìtàlù fi ìkẹ́bí. Oye Ọlọ́run mi sọ fún pé ẹ má jagun ẹ má jagun ẹ̀ṣẹ̀ ńlá ni kẹ́ jagun tẹ́ pa kẹ́ ẹ gbógun níbẹ̀. وصد عن سبيل الله ìgbóríkò nílùú ọ̀nà ọlọ́run ti ní. وكفر به ìṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ní tọ́lọ́run. والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله. ìṣe àbùkù sí mọ́sídà ọ̀rọ̀ ìdí ọlọ́run bá ilé ọ̀wọ̀ náà ló sì tún jẹ́. وإخراج أهله منه أكبر عند الله. Òun ti pé nílé àwọn ẹni ọlọ́run kò ní ilé rẹ̀ tí a ń pè ní Mọ́tí Nàárọ̀m. Òun náà ti jẹ́ tẹ̀lá síbẹ̀síbẹ̀ ẹ má gbogbo sí wọn. Wàlùfíìsẹ́tù Akíbárù ní Alifásitì. Ìpínlẹ̀ tí wọ́n ti kọ́ àwọn ẹni ọlọ́run bá sí. Ó lóore àbíyẹn ó ní aburú ó tún ní dààmú ní ìlú pípa fún kẹ́ńpá àwọn ọmọ ẹlọ́run. ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا wọn ní àwọn òyìnbó táwọn kẹfìrí tó máa gbógun bì í tí wọn fi ṣe ẹyin lórí kò ní ẹsìn Ọlọ́run sì ní ìtàkùn àwọn sábà kápá bẹ́ẹ̀. wọn lẹ́yìn yàwùtá dìde ní kún àyọ̀dí nìyí fáyọmù wàhùwà káàkiri. ẹni yóò àwọn pẹ̀pẹ̀ yóò ní yẹ̀wọ̀n ní gbò wọ̀n ní máa yẹ̀wọ̀n ní kò tó mọ gbogbo sí i àtàyà ìgbógun àǹdì ni títí tí wọ́n ti rí wípé ẹ̀ ìsìláàmù mọ́ ìní ìsàtọ̀ ṣẹ́ńbà lágbára rẹ̀ ìtọ́nà ti lò nínú ọ̀rọ̀ yẹn wà láyà gàlú ọ̀nà ìlú ń pè ní present continuous tense kò parí ibi tí wọ́n bá dé wọ́n mọ̀ ń táyọ̀ nìkan lórí àwọn àtàwọn ọmọ wa àtàwọn ọmọdé ọmọ wa wọ́n fẹ́ máa rí pé àwọn àwọn ju àtò islam by all means ìní sàtọ́ ọ̀hún àwọn olùmọ̀ ní ilé bá ṣe ìtọ́nà bá ti kùn mí ni àwọn àbáradàwọ̀ ìní sàtọ́ ọ̀hún yẹn bá kápá bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run jẹ́ ká ní ìtọ́ wa ọlọ́run jẹ́ ká ní kápá bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ bá rí tí wọ́n náà tí wọ́n lò wọ́n ti padà bí i pé kẹ́hìndé kan náà ti islam náà ló wà lára rẹ̀ táwọn orí ìbáwọn kan náà bá ti sí lọ́hùn táwọn sì ná ìlọ́po ìlọ́po ẹ̀ láti gbá ẹ̀kọ́ ìlú ọ̀nà lọ. ẹ wá mọ owó tá ń lọ àti ìdérè ọ̀hún. ومن òun bó ti wá rò lè tó ẹni ìgbóhù nínú yín ọkùnrin àbóbìnrin ìyàrá sáàdì àǹdíìnì tó wá ti torí bẹ́ẹ̀ tẹ̀sí àti àti tó jẹ́ ẹni tí ìsìn náà bí aláìsí tí ìsìn náà fi ẹbí fáyà ní ọwọ́ akú wọ́wọ́ ká ìsìn náà fi ẹbí tí wàá lórí kẹfẹ́ rí àráwọ̀ náà láàrin àwọn ènìyàn lọ́dọ̀ kì í sẹni ọlọ́run lọ́dọ̀ ọlọ́run nítorí wàá bá kúrò láyé mi àwọn yẹn ìfẹ́ wọn bàjẹ́ lẹ́yà tàbí kí á náà. وأولئك أصحاب النار Iṣẹ́ wọn bàjẹ́ láyé àtàlùkẹ́ àmọ́ ọ̀wọ̀ láyé àtàlùkẹ́ náà àwọn ọmọ náà nìyẹn. Ó ń fi ìhà kọ́ọ̀lù. Àwọn Àwọn tó kéde nígbà náà débi tó wọn lọ ayé ìlànà tó mọ́. Èyí mélòó ló kéde nígbà ní ìdí sẹ̀gbẹ́ mílíọ̀nù ni wọ́n á ń pè é ní títètè gbígbà láàmú islam tó wá bọ́ lọ́wọ́ ẹ̀ àbí kò bọ́ àmọ́ kò sí náà bó ti yẹ kó sí náà kátó wá sọ èèyàn tó jẹ́ pé ìlẹ́kùn ọ̀dà láàmú kò àmọ́ ó kàn nígbà láti mọ́ sí náà tọ́lọ̀ bá sọ pé àwọn ilé iṣẹ́ wọn bàjẹ́ láyàtọ̀ ìyáná wọ̀ láyàtọ̀ sáàbù náà rí ó ń fi àkọ́ ìlú látara fìtínà náà tètè rí tó gbé kò látòrí àwọn sàhábà òjíṣẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ sọ́lá ó láàárẹ̀ nìkan àárín èèyàn nínú àwọn tó ṣáájú ní sáńgbé àyẹ̀lẹ́ lórí tí rẹ̀ sí méjì fún ya lọ bí sì ya lọ bí ọmọ yàrá ojú ò dárí kà kò sì sọ pé náà àwọn tó kù àlọ́ àfọwọ́ tó ṣe tó tó lóògùn táwọn pẹ̀lú ìgbé tí mo sọ pé kò ní wọn lọ́wọ́ láti wọn. ayé àti owó èmi àti bàbá. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله إن الذين آمنوا سواء وصنبلوا وجاهدوا وهاجروا والذين هاجروا وجاهدوا في سبيل الله pẹ̀lú gbogbo pátá fún wọn lójú ọ̀nà àti sílọ̀. أولئك يرجون رحمة الله والله غفور رحيم. aláṣẹ oníkẹ̀kọ́ lọ́lọ́ áyà mi ní الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله ولي الذين آمنوا ọ̀rẹ́ múmi náà ó pè ń jẹ́ múmi tí ẹ máa jẹ́ múmi automatically ọlọ́run ti ọ̀rẹ́ yòkòríjì yòkòríjì mú aláwọ̀ ní ìrìn àmọ́ yòkòríjì mú mi náà yòrùmọ́ àti ìlànà ọlọ́run máa mọ́ wọn kó nínú نعم. والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من الظلم يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار àwọn ọmọ náà nì. ó ń fi àkọ́ ìlú. ibẹ̀ wọ́n ti gbé e torí kí wọ́n kò nínú ìmọ̀lẹ̀ ọlọ́run wọ́n bọ́ sínú òkùnkùn pé tán ẹ̀wọ̀ yìí mílíọ̀nù ti mẹ́mbẹ̀ láyé mẹ́mbẹ̀ nínú òkùnkùn táwọn èèyàn ń pè ní ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ awo ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ ìbèrè ìkọ̀ ọ̀kan tí mò ń dákọ̀ yẹn mílíọ̀nù ẹ̀ ló wà bẹ́ẹ̀ mílíọ̀nù ẹ̀ lẹ́gbẹ́ mílíọ̀nù oṣó mílíọ̀nù ẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ kòkò wà láì mílíọ̀nù ni wọ́n wọ́n ti wà láwọn ọkọ̀ tó ga láyé ọlọ́run tó láìka sáàbù náà wọ́n fi hàn àkọ̀rọ̀ ìlú ẹ̀dá kò ní sábà pàtó ọ̀gá ẹgbẹ́ àmì sí títà bá fún wọn yìí bọ́ títà bá fún náà bá gbọ́ná ọ̀rẹ́ wọn làwọ̀ jẹ́ ìlú iṣẹ́ dáwà tó le àgbọ̀rọ̀ mọ́jẹ́. òṣìṣẹ́ lè bẹ̀rẹ̀ wọ́n bẹ nínú ẹ̀ àwa ara wa bá a ti jókòó yìí níwà tó débi kan oníwà tó ti dọ̀tẹ́ gbọ́ tẹ́lẹ̀ àbí ìbá kó gbọ́ o ti láti jẹ́ pé ìyẹn tí ìbá ti pé ìmọ̀lẹ̀ tí ó bá wà nínú àwọn tá a mú kó o nú òkùnkùn bọ́ sínú tó bá wà nínú o. tó bá wà náà nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ ara ẹ̀wọ́ tó máa sọ bọ́lọ̀ náà ayà ní ẹ̀rù ó bà ó ń dìde báyìí ní ọ̀rọ̀ ìyàtọ̀ fẹ́ni tá a mú kó nínú ìmọ́lẹ̀ bọ́ sínú òkùnkùn bá àwọn tó jẹ́ pé nǹkan yẹn ń bẹ́ni tí ń sọ̀rọ̀ ọlọ́run náà yóò abala tí yóò sì ọ̀dẹ̀ yóò bá mi kọ́ ọdún bí sọ nǹkan yẹn wọ́n yẹ káwọn èèyàn wí láàrẹ̀ abala tó sọ bá yóò bá bá yóò bá ibẹ̀ ní ká máa ọlọ́run fẹ́ràn ní ìṣòro àwọn náà là ń inú lásẹ̀ kan láàrin láàrin nínú sọ́ọ̀tù yónù nínú sọ́ọ̀tù alimọ̀rán one eighty. يوم تبيض وجوه وتسود وجوه. فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم àwọn tó sọ wọ́n dúdú ìmọ̀ dúdú físíkà àbí dúdú sẹ́ àwọn tó sọ wọ́n funfun àwọn ọdún kan tẹ̀ funfun náà pẹ̀lú àwọn bábà bí kan lọ́jọ́ bẹ̀rẹ̀ kìá náà pọ̀ inú kó jẹ́ funfun tá a rí báyìí tó àbí funfun tó jẹ́ pé ìmọ̀lẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ sọ́dọ̀ ẹ ọ̀rọ̀ àwọn wọn ẹgbẹ́ ẹni wà bẹ́ẹ̀ ní yìí lẹ́yìn ní نعم فذوقوا العذاب بما كنتم تكفرون كفريت دعينا نوتا دايسوكي الله علومي وأما الذين بيضت وجوههم ففي رحمة الله أعوذ وصفهم برحمة الله وما بينك يا يوم هم فيها خالدون وصف تقول الله سبحانه وتعالى سبحانه وتعالى إن الذين كفروا من سورة آل عمران إن الذين كفروا لم تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا dúkìá àwọn àkọmọ wọn ò ní wúlò fún ọlọ́dọ̀ ọlọ́run أولئك أصحاب النار هم فيها خالدون لا يفوق سيدي يا ماما ولا يقول إنسان بس لو كاتو في نيمو لو لو لو لو لو لو يعني وني على كل من الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا láyé gbọ́mọ wọn wá kàwé yóò ń jẹ́ àpọ́nlé ni pé nígbà tó kàwé tán wọ́n á tún tẹ̀sí ní tó dáa bí òkà kankan yóò ń jẹ́ ẹni ọlọ́run ló lè gbọ́ ní báńkà yìí ọmọ wọn ò ní wúlò níta wọn ò ní wúlò ọmọ wọn ò ní wúlò fún wọn lọ́dọ̀ ọlọ́run rárá tá a sì rí pé òun ló wúlò jù láyé tí gbowó tẹ́lẹ̀ òdìsí dúkìá wọn ò ní wúlò fún wọn tó yé àwọn náà ra ilé sí àwọn tí ó kọ orí nǹkan jẹ mọ́ àwọn náà ra ilé wọn sáńkọ nílé ọjà míì àbí bẹ́ẹ̀ kọ́ ni owó wọn wúlò kan láyé àti wúlò kan láyé àwọn náà ra ilé àwọn ọ̀gá náà kọ́ di báńkì àwọn náà ilé àwọn ọ̀gá náà kọ́ di kọ́ńplẹ̀kì ló fi ọlọ́run lè bá gbòye yìí kódà ẹ̀yẹ lọ́hùn bí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń padà nílé bá látara ayé ń fi wọ́n tọrọ ṣe wọ́n lọ sí lágbájá yìí náà lákùn sàánù àwọn olóòtú sàánù lágbájá ọlọ́run sì sàánù ẹ̀ torí kò torí iná lè pátá lọ́rùn nítorí tí wọlé àníyàn kì í sàánù sọ máa ló wà jẹ́ pé kò sí lè darí wọn débi pé lè lọ. nínú àyà yẹn ilé náà ti wá àyà tí fẹ́ mẹ́nu bà ká lọ síbi tọ́pìkì wa gangan tí torí àwọn tá à ń dákọ̀ alhamdulilayi ọ̀bọ̀là ní àwọn yìí àti wà nínú imán máa gbogbo táǹkà tó ọlọ́run ti yọ wá ń bẹ̀ ọlọ́mọdà àpàdà síbẹ̀ mọ́ èyí tó kọ̀ǹtàn wa lónìí gẹ́gẹ́ òun ni tá àpàdà bọ́ sí bá káyà ní ti tán kí ló fà táwa náà ti pàṣẹ olóore ẹgbẹ́ mi tẹ̀gbọ́n tọ́pìkì náà bẹ̀ tí a ní fọkàn tẹ èrè sí gbẹ́ngẹ́ ni àbá àmọ̀ tó tẹ olóore ni òun gẹ́gẹ́ ni tọ́pìkì tó ní. ayọ̀ àti ẹ̀rọ nǹkan ní ìsìn sọ́ọ̀tù mọ́ídà ní 78 to 81 78 to 81 lórí na lẹ́bí na sáfàrú nígbà ní ìṣọ́ yìí. لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم الله سبحانه الذين كفروا أوان كفري من بني إسرائيل لا هم إسرائيل láyé àdẹ́bí dàrú láyé àdẹ́bí dàrú ọlọ́run ní tẹ́bi dé wọn àdẹ́bí dàrú tẹ́bi dé wọn wà láyé nípa ọmọ yẹn nígbà tó bá nẹ́bí dàrú wọn ọlọ́run tó ní tẹ́bi dé wọn òun náà tó tẹ́bi dé wọn. Zalika bima asaw wa kanu ya'tadu. Ìtẹ́bi dé wọn sì ní pé kí wọ́n jìnnà sí kí ọlọ́run kí kẹ̀sìkì sí kí ọlọ́run mọ̀tọ̀ fún wọn. Zalika bima asaw wàkánà yà àbí kí ló ti fàtà ti gbé wọn tètè báwọn àtọ wọn yà pọn lọ dáre tàbí mà àtọ wàkánà yà àbí wọn kọjá ẹnu àlọ lọ wọn ti kí wọn wọn wò tọ lọrùn àná. كانوا لا يتناهون عن منكر فعلوا تفسير وابن حياة بسلي كانوا لا يتناهون عن منكر فعلوا tí wọ́n bá ti tẹ́ ẹ láàbí táwọn olùmọ̀ wọn sọ pé eléyìí ò dáa ọlọ́run fẹ́ láyà tàdà hàn wọn ìpínlẹ̀ wọn ní ẹgbẹ́ mi tán àti ìpínlẹ̀ pípẹ́ ló jẹ́ pé tó jẹ́sẹ̀ fún wọn tọ́lọ̀ fi lánà wọn wọn bẹ̀ lórí. Dáàlìkà kílẹ̀ kà ní. Dáàlìkà àṣọ wà dáàlì wọ́n èyíwọ́ wọ́n èyíwọ́ á mú kẹrí níbi múnkà ní tí ò dá fàálù tí wọ́n bá ṣe táwọn ìmọ̀ wọn fi wọ́n lọ. Làbí sọ́lá kàánù yà fàálù. Àbúrú lámọ̀ ni wọ́n mọ̀ sí níṣẹ́. ترى كثيرا منهم يتولون الذين كفروا nínú abúrú yẹn táwọn ti gbé wọn pé pé ní pé sáàrọ̀ kẹfì rọ̀ nínú ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn kí ni àyò wọn ọ̀rẹ́ ìmùlẹ̀ wọn kèfèrí ní òjè lábí sàmà kọjàmà lẹ́hùn àrùn tuntun iṣẹ́ àbúrú lánà ní ló mọ̀ sí ìwájú fún wọn lọ́la rẹ̀ yánà. Ansẹ́fìfọ́lọ́hùn àlẹ́ yìí. Ní ó fi ni pé Ansẹ́fìfọ́lọ́hùn àlẹ́ yìí ọlọ́mọ bínú sí wọn. Ọ̀fi làdábì hùn kọ́ọ̀lì dùn. Inú ìyọ̀lọ́ ni wọ́n inú ìyọ̀lọ́ ni wọ́n mọ̀ sí kan ìpèsè sí. ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه فهم أولياء bí wọ́n sì gbòógì sí ọlọ́run tá ara tí wọ́n gbọ́ mọ́sàkà ló mọ̀ bíyà wọn ní kéde rí lọ́ọ̀yà yìí ọ̀nà ń sùn lálẹ́ àti tá tún sọ̀kalẹ̀ fún wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí tá ní ayọ̀ ọlọ́run wà nìyí tọ́yẹ káàbù nígbà tó bá lè kó ráńtà àbúbọ̀ kàlẹ́ ní ọ̀rẹ́ yìí mọ̀ sáfà ló ń kò yá. àwùyá wọn ni wọn fèrè lọ rẹ. wàlá kì í nàjẹ́ kí ọ̀rùn mi ń fa ti kú. lọ́pọ̀lọpọ̀ wọn ni kò kú ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò kú nítorí bá jẹ́sẹ̀ fún bàbá ìṣòro ayé ìjọ náà dọ̀nà tá a sì rẹ́rìí pé ewu náà tún kọ̀ǹtínú ìdòyìn ìyá tọ́lọ̀ ní káwọn náà yọ àwọn àmẹ́bí tó wọ́n tẹ́bọn tẹ́bí lé wọn áyà tí máa fi kágbọn ilé yìí o ní sóràtù alìmọ̀mìnú wà ní òkèrè wà máa ń kọ́kọ́ mà wà zíìnì fàwùlá ìkàlẹ̀ zíìnì kọ́kọ́rù àǹfúsà sí ìyà hánà mà kọ̀ọ̀lù wà ní òkèrè ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون ومن خفت موازينه أنت تريد وباتوكم ọlọ́run bàbá ọ̀bọ̀n déédéé ni o ìròyìn ọlọ́run pé níròyìn tí ò láti fún wàhálà ìyá mi ẹ wò bẹ̀rẹ̀ ayé àyè ẹ sì wò parí ẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀ ní pé wàmán kọ́pàt mọ̀wàdínú sẹ̀kọ́ wà ní fúra mi náà ẹ̀ tí sẹ́ẹ̀rẹ̀ ò bá tó nǹkan tọ́lọ̀ sọ pé kò sẹ́ẹ̀rẹ̀ ẹ̀ tí sẹ́ẹ̀rẹ̀ ò tó ń tó lè là kí ló tẹ̀lé فأولئك الذين خسروا أنفسهم كم يزيزر ويكتب نجلا àbúrú ẹ̀kọ́ jù rẹ̀ níbi mímọ́ pàlàbà ọ̀rọ̀ ọlọ́run àtẹ̀sìn ọlọ́run ó ní bẹ́ẹ̀ ló ṣe ṣùgbọ́n kò gbé ipò láàyè ọlọ́run ní ọ̀láìka ẹlẹ́dínà kọ́fìrú àǹkúsà àwọn tí wọ́n tó fò. Fi jahannama kọ́. Inú jahannama ọtí kò tẹ̀ra wọn lóko sí. Tẹ̀lifà ojú ẹ̀hún náà. Inú wọn kùdù wọn. Ìhà kàlífù. Inú wọn kùdù wọn yóò mọ̀ láwọn báyìí nínú ọjà náà. Alam takun ayati tutla alayhi. Wọ́n mọ̀ bí wọ́n lè rẹ̀ wọ́n ti ti jóná lọ. Alam takun ayati tutla alayhi fakolo ìhà tó kẹ́lìbù. ṣé nígbà tí wọ́n kà á ẹgbẹ́ sọ pé rọ́ ni bẹ́ẹ̀ tẹ̀ sọ lẹ́nu ṣe bẹ́ẹ̀ lò ó ìtumọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìnira náà nìyẹn. قالوا ربنا غلبت علينا شقوتنا àwọn ọmọ sọ̀rọ̀ tóró tóró pé غلبت علينا شقوتنا orí ìwú ló borí. وكنا قوما ضالين. àwọn náà ni wọn ò takú pé wọ́n jíṣẹ́ mọ́. Rọ́bà àwọn tó ń jíṣẹ́ jíṣẹ́ náà. Rọ́bàná àfìdìnà minha. Ọlọ́run wọn jáde bẹ́ẹ̀. Ní oṣù máa ń rìn rìn. Òun níná tá a bá padà síbó lórí ilẹ̀ ayé fàyín náà. Náà, àwọn ìfàyín náà ó dìnà tá a bá padà sídà ìdá ayé fàyínà rọ̀lẹ̀ mú á àtàbòjú lóòtọ́. ọ́nà sàú fi ha wà látùkàlì mú. Béèrè tí mo ti mú náà ní kò láti palẹ̀ mọ́, ṣe òní àlèwà. Àdéhùn tọ́lọ̀ á ti fún gbọ́ àwọn ìbéèrè lásìkò báwa wà yìí ìbẹ̀rẹ̀ gbálẹ̀ kódà àwọn àwọn èèyàn fẹ́ tó gbà èkó mọ́nà jẹ́ kọjá tó bá jẹ́ sí ayé kọ̀ọ̀kan tẹ ẹ̀rẹ́ kò sọ tó jẹ́ lọ bí àwọn tó jẹ́ àwọn àyàtà àkà ni pé àwọn ẹni bí ò ní àkàkùn ẹ̀sán ní bíbí pọ̀ ẹ̀sán tọ́lọ́ ń kà yìí ó tó yóò máa kọ́ sáyìn yẹn gan-an pẹ̀lú àdámọ́ tọ́lọ̀ dáyàn fún pé kò náà mọ̀ nínú àdámọ́ ìtẹ́lẹ̀ pàbúrò ga abala ilé ètò wa kàn wá lónìí ohun ètò wà ní iṣẹ́ eré tí ò tó nǹkan tá a fẹ́ máa kà yìí ó tó táwọn ó fi jíjù yìí táwọn kan ó tún gbé pé a fẹ́ ṣe irú ẹ̀ sáà àti ní afẹ́ kọ́mọ́sílá àti ìlú ìgbàgbọ́n tẹ̀lé kọ́mọ́sílá tá a bá rí àjẹsẹ̀ gbọ́ wọ́n sì ti wọ́n sì ti tò bíi mẹ́wàá lẹ́nà tó bọ́ sínú àbàyìn wálẹ̀ ẹ dákun sẹ́ni kan lọ kọ́ mọ́sálásí ogún ní ìsìnyẹ ní gẹ́gẹ́ nítorí tó pọ̀ sí fún kátó àwọn òkèèyàn náà mọ̀ tí mọ́sálásí ogún táwọn àyè ẹ̀ ti wà nílẹ̀ pé òun mo ti lágbára àti kọ́kàn tán lóbi yìí ní sọ pé àwọn ah, níbi ìkànnì báyìí wọ́n ní ìkànnì báyìí wọ́n ní ìkànnì àmọ́ sọ pé agbọ́ náà ni tí ọlọ́run sáà ní táwọn èèyàn bá gbọ́ èrè sí ibẹ̀ níbi wípé àbí wọ́n ní àfọkànṣẹ́ pé ó jáde lójú pé màá jẹ́rìí sí ọlọ́run sọ èyí tí wọ́n bá ti mọ̀ pé lọ́kàn ní ọlọ́run wọn fi sì wà lágbẹ̀ẹ́ ní ẹ̀rọ mọ́gálẹ̀ tàbí táwọn táwọn ọ̀rẹ́ tẹ̀gbà sọ̀hábì kan lóun mú bá dùn bóyá àbá ọmọ àrà sí ìbàdàn tèèṣì wọ́n ń sinmi nígbà tí wọ́n ti jà jà jà jà òjijì ọlọ́run tó wá kóró wọn ó tún gbà wọ́n nìyí pé ẹnìkan kò ní náà ara yẹ wọ́n wọ́n ní díẹ̀ sí ìbẹ̀ lọ́wọ́ ẹ̀ péréte tí ò pé mẹ́wàá wọ́n ló bá. tó bá tún béèrè yẹn béèrè lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run pé kí n tó ń gbọ́ yé òṣìṣẹ́ ọlọ́run ni pé àfà ìkú làìwà lùjẹ́ náà bíi òṣìṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni onítọ̀hún náà nù ọba dàtà múlẹ̀ kò dúró jẹ tán kò dúró de pé ó yá jẹ náà ọyẹ ìjà lọ rọ́ọ̀lù òun nìkan ló lọ àárín ọ̀tá lọ. wàlláhi fàkọ́ọ̀tàlà bá ti ròyìn wọn ní fàkọ́ọ̀tàlà fàkọ́ọ̀tàlà fàkọ́ọ̀tàlà hàtà ó jagun jagun jagun ibẹ̀ náà ló ti mọ̀ fẹ́ fún àpàdé. torí ìfọkàntẹ́ ètò ní ntí wọ́n wú fún tó kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ò sì ní ìbẹ̀. bí ẹ̀ka bá fẹ́ gbé ẹ̀ka bá fẹ́ fún ẹ̀ lómi lónìí àmọ̀fẹ́ a ní owó bọ́ọ̀ kan lọ́wọ́ fáà sọ pé kò sí tó bẹ̀rẹ̀. ẹni àti ṣé ìfìlàjọ ń sọ̀rọ̀ kan lánàá tá a bá rí nìkan tó fẹ́ mo fẹ́ sanwó mọ hafi ẹyọ kan ẹni tí ó mọ táwọn ọmọ máa hafi àwọn lọ́dọ̀ ẹ̀ ní ọmọ ìtàn sálárì ẹ̀ lóye tá a bá rí nìkan twenty èèyàn fọ́ọ̀tù tó sọ wípé ẹnì kọ̀ọ̀kan àwọn fọ́ọ̀tù òun mọ̀ sáwọ́ mọ̀hábìsì kọ̀ọ̀kan ó jẹ́ mọ̀hábìsì fọ́ọ̀tù ọ̀la within a very short period àríyí fífi wọn sí dáadáa kíákíá kọ́lá pọ̀ nípa ọjọ́ ìgbìmọ̀ kò tún ní tó. bí mo ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹnìkan sọ pé ẹfún mi dáyà kan tí ń pèpè lóko èèyàn ti gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ fún mọ́tò pèpè náà lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó ti di wájú kọ́ ìmọ̀ àlàlà àti ó ti di ó ti di ẹrù lọ́rùn ẹ̀ tó pọ̀ sọ nípa àṣẹyà kó mọ̀ fi pèpè pẹ̀lú gbogbo ipá tọ́lọ̀ bá fún tó bá fi yọ àtúntì ẹ̀ yóò fi mọ ọlọ́run látà ilé àtọ̀mọ́ ẹlẹ́ yóò fi mọ wá nǹkan jẹ dandan ní fòkùnkùn ìró ti lọ fẹ́kọ̀ọ́ yẹn kọjá àwọn ẹlòmíì inú wà nípa ìfúra ti tàwọn bàtà ó ti gbọ́dọ̀ mọ́ kékeré tẹ́nìkan máa sọ pé kó lè nígbà yẹn àwọn bíi ìgáṣà àwọn bíi haramí ń sọ pé bàtìmọ́jẹ̀mú táwọn fẹ́ máa fún mi lọ́wọ́ ìní pé ẹ wà mùsàfà rẹ̀ ẹ ní sísẹ́ ní àwọn tí wọ́n bá gbàtọ̀ ni wọ́n fún àǹfààní yìí. ṣé ilé lè mánéjì iye báyìí lọ́wọ́ lè mánéjì ẹ̀ ò ṣiṣẹ́ ní ìfún tí ó padà wà lára ni o tó bá ní ṣọ́ọ̀bù kan ìdúró sí fún kò sábúrú bẹ̀rẹ̀ nítorí pé àwọn lè sọ pé ó lọ́sàn-án ó lè yá lóru nígbà náà ń fún a ní sátọ̀dẹ̀ àti lọ sí àwọn abúlé kó ọkọ̀ iṣẹ́ ó lè jẹ́ ó lè yọ kọ́kànlá wọ lọ ó sanwó ọkọ̀ lọ àtàbọ̀ tí òkú ní sáwù kankan pé ah, nígbà tí nǹkan yóò rọrùn òjá lè lọ owó ọkọ tí ń wọ̀ lọ láti ojú èèyàn ń lọ àti gbàdà ń lọ èló ní sì ń lọ èlò sí ìlà à ń lọ gbogbo kò sì títẹ́ inú ìlú kalẹ̀. àwọn kan wà gbogbo pé kó lè rọrùn ẹ máa gbà yí báyìí. níjọ́ tí ogun bọ́ọ̀ tó fẹ́ pa kòwé ìpèrè lọ́wọ́ làbọ̀ tí ẹ bá sàánú ọlọ́run àwọn àti yàrá àti ìjọ náà lọ́dún náà lọ́run tán bá ààrẹ ààrẹ kòwé ọlọ́run sì lọ́yẹ̀ ẹni tó sọ̀kọ̀ náà ọmọ kò wéyìí ìjọ náà níbi àná yìí gbogbo owó báńkì wọn ti kó lọ ìrá ti iná bí ìdè sọ̀rọ̀ tó iná òtàn mọ́ omi òdì ọmọ ìtòkùn yẹn lè mo lọ́mọ ìyá kan tó jẹ́ sílẹ̀ǹtì náà gbogbo wọn ti sáko ní wọn ti kàn tó òkúwe ẹni tó bá rẹ̀ ní nàìjíríà ẹni tó bá rẹ̀ ní egypt ọ̀hún egypt ló bá rẹ̀ lẹ́yìn tí mo sọ yìí. ilé kan tó wá wá lẹ́yìn ìgbà tí bóyá before settlement tàbí lẹ́yìn settlement ló wá kó àwọn picture wálé ló wá fi hàn mí lórí ìjókòó báyìí pé kí n wo díẹ̀ nínú àwòrán ogun bọ́ọ̀ ìgbẹ̀mọ́ tó wá

nígbà táyé parẹ́ tán tó fẹ́ di láti àmọ́ fẹ́ ṣẹlẹ̀ lábá tó lè rú eléyìí lásìkò wọn lásìkò àwọn eléyìí sí lásìkò àwọn bàbá wọn. nígbà tí nira ayé lójú ẹ̀sán ní lábá tó lè dòrò sínú kànga tó fẹ́ pa mí. àmọ́ lọ́dọ̀ ta wá ilé tó ní kànga ó ní sẹ́yìn tó lómi àwọn olómi náà kànga wà mọ́ sílé ẹ̀ wà òkè àwọn wà òkè náà bẹ̀tí nígbà tàbí kí a mọ̀ yọjú bọ́ọ̀lù yẹn ní bá bá tó rí tí omi òru ọmọ mi kankan nínú ìlú wọn láti bọ́ọ̀mù gbogbo ẹ̀ àwọn èèyàn á mú wọn pé sẹ́mọ̀ tó wọ́n ń dà fún àwọn èèyàn tí wọ́n ń sàánú lórílẹ̀ ayé lónìí àwọn tó jẹ́ pé ọlọ́run máa ń ròyìn pé àtẹ̀dúró náà ń tẹ̀lé ìlà wọ́n máa ń kọjú àwọn tó fẹ́ sílọ̀ láti kà wọ́n ayà lẹ́ẹ̀kan wọ́n ka àwọn ọjọ́ ń fẹ́ máa owó sí sí afurasí àwọn owó sí lórí ọ̀nà tó mọ́ bí à ń kọ́ mọ́sí à ń fáláwẹ̀ lóúnjẹ àárín ẹ̀ ní hajj àtàwọn nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ wọ́n sọ wọ́n da afurasí fi sí ojú ọlọ́run àwọn òṣùbọ̀rà wọ́n sì wọ́n á di ọ̀rọ̀ bí òbá sọ pé bá a ti ń gé wọn lọ́wọ́ wọ́n ti gé nọ́mbà ọ̀ka olówó ń yọ wọn ń yọ pé òfin tó di ọ tí wọ́n bá kó lọ́wọ́ ẹ̀ wọ́n sọ pé ní lówó tí èdè tí wọ́n gbé fún yàn láti yẹn wàlọ́ ìfẹ̀lẹ́ wọn kí tó fẹlẹ̀ nígbà ọ̀la ìdílé ni wọ́n lọ The òdìdé ni wọ́n lọ ẹni tó mú wọn sára mí ìwá sí nàìjíríà gan tó ń gbèlé lọ́wọ́ báyìí nínú ọ̀dùn kan ní ọmọ òwúrọ̀ wọ́n ní ìjọ yìí can you work with us in the day wọ́n tún gbé lọ nílé ìpadà bí àná òdò tó bí sixty seven years síbẹ̀ ṣé àwọn orí ẹ̀ pé àwọn gbádùn náà ìjẹta àti ìrọ̀ lọ́wọ́ ẹ̀dá kan tí kò yẹ kó sún wọn àti bẹ́ẹ̀ èèyàn ti rí nìyí àti bẹ́ẹ̀ mọ sàánú nínú àti ẹ̀sẹ̀ mọ́ wọ́n tún lọ bọ̀ ní ìdájú pé àwọn yóò ní ìjà wọn pẹ̀lú. bẹ́ẹ̀ ṣe ń wo Amẹ́ríkà bẹ́ẹ̀ ṣe ń wo lókè gbogbo àwọn ibi tó bá kọ̀ọ̀kan wọn ni wọ́n ti ṣe jẹ́ dáwà bẹ́ẹ̀ wọ́n kọ́ mọ́ọ̀sì sí UK wọ́n kọ́ sí Amẹ́ríkà wọ́n ń gbé àwọn kòrán ọ̀rọ̀bẹ̀ láti lọ ṣe kíni nọ́fílà tàràwí o kò síbi tọ́wọ́ jà ìrìn dé ìyẹn ló ìyẹn ló ṣèèkì àwọn ọ̀tọ́ ọlọ́run lórílẹ̀-èdè yìí táwọn ń gbà nu àwọn èèyàn náà làwọn kan fẹ́ bí yìí wọ̀lá ìjọba nù ibi táwọn ń gbà wọlé láti nù wọ́n làwọn kan bá wọn bí yìí àbí káwọn eléyìí lọ. iná ló bí kí olówó jí lójúmọ́ kan kó má bá wá náírà ìdíngú dọ́là nínú àkáǹtì ẹ̀nà nínú bílíọ̀nù ìjẹ́ tọ́kọ́ ṣe fún màtá rà ní ní àfihàn nígbàgbọ́n ẹ lọ gbowó wá fún project wọn ní kò sí nǹkan alákàntì wọn ní báńkì bí àlá bí àlá mílíọ̀nù ọdún ilé àkàndẹ̀gbẹ́ pé ẹ̀wù tó náà sì sí o tí ó ọba 7 million láti fa màlúù fáwọn tó jẹun ọba 7 million ẹ̀wù tó náà sì sí ẹ̀wù tó ní 7 million jọ náà ìṣẹ̀lẹ̀ rí dájú ní pé èdè gẹ́gẹ́ pa 25 house ní wọ́n tún táwọn olùkọ́ yìí tàbí nígbà tó ló mú ọ̀tọ̀ yìí táwa zone ẹ̀ sí gbogbo central mosque gbogbo central mosque fún ọ̀tọ̀ ti jẹ́ mẹ́sàn-án jọ náà lọ mẹ́sàn-án péré àwọn apin twenty five thousand mẹ́tàlá ti mẹ́sàn-án gbogbo láti di wá bílọ́ǹgì sí ibi tá a fẹ́ ká bílọ́ǹgì kò sí láti di tó kàn. àwọn kan ni yàtọ̀ sí owó eléyìí sẹ́lẹ̀ kátáwọn èèyàn bá tún bímọ lọ́dọ̀ wọn wọn ò pé sábà ní kápá mọ̀lú ìfẹ́ràn ní ṣòfò ókè ẹnìkan bímọ ó tẹ́lẹ̀ ó mọ̀lú kan sí ọ́fíìsì ẹnìkan tó bímọ náà ti lọ bímọ ọdún mẹ́ta ẹwà lọ bá wọn fún àwọn ìlàdúgbò kan pé àwọn kan máa ní fún wọn lè. àpàwẹ́ ló mú ọtọ́ yìí dáwọn kọ́ máa dáwọn ṣe wọ́n tó láyé wọn ò yẹ torí tí ń tí wọ́n mọ̀ tí wọ́n gbọ́ yé wọn ò dákẹ́ ẹnu wípé wọn ò ní náwó síbi aburú kí níkà lọ́fẹ́ nígbà tó pé nǹkan kan ló fà sọ́ọ́ di náwó ìfẹ́ ní ìtẹ̀wé kan ò dáadáa tí wọ́n náwó sínú àlọ́wọ́ ajé àbílọ́dọ̀ àwọn ẹni tí ó fẹ́ tọ́lọ́ ọlọ́run bá ọ̀nà tààlà inú sọ́kùn kọ̀ọ̀kan kágbàbà yẹn wọlé pẹ̀lẹ́kájà ló bì sáà àwọn kan bẹ gbọ́dọ̀ má ti láyé tí wọ́n nù sọ́kùn na kọkànlá بل كذبوا بالساعة وقال يا رب وأعتدنا لمن كذب بالساعة سعيرا إن أسنعوا سلين تو بطل كما روح إذا رأتهم مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا إن ما إذا رأتهم مكان بعيد نلي الجنة kí ló bẹ̀rẹ̀. sami'u laha taghayyuzan wa zafira. mẹ́yẹ̀ ń kú rìrì níbọ̀ lọ́dọ̀ wọn. wa idha ulqu minha makanan dayyiqan. ní a máa fi wá sùn ọkọ̀ ibi tó ń há ibi tó ń há jájáde nínú náà sàlẹ̀. Fẹ́ẹ̀wù náà ní ká Wọ́n wá fi Látọ̀dọ̀ ìyẹ́wù máa tubúrọ̀ ìdá. máa jẹ́ fún ọkọ̀ ìmọ̀lẹ́tẹ̀ máa fi fún ọ pé à ẹ má ti di oró ẹ̀ kan wájú òkú ọ̀rọ̀ kẹ̀kẹ́ ọ̀ ẹ má ti di oró líra wọn ni ẹ má ti di oró líra wọn ni. قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون. تدري المتقون يا بومينيا أم جنة الخلد التي وعد المتقون. أبالو جنة ta àpàyé ti kalẹ̀ fún àwọn ọjọ́ lábẹ́rẹ̀ ọlọ́run. كانت لهم جزاء ومصيرا tí ó jẹ́ pé bẹ́ẹ̀ láti pa wọ́n lẹ́sìn ara rẹ̀ ẹ̀yìn ibi inú jàzá ọ̀rọ̀ àwọn kẹfìrí òun tí wọ́n pa àlìjámọ̀ ní rọ̀wọ̀n yá ní sáyẹ̀rù ló jẹ́ ìdílé sí wọn àti ìtẹ́lẹ̀ wọn travel for fun nìyẹn. wàlẹ́dí náà àmọ̀ ní sọ́lápù àlàárọ̀ àyà forty one wàlẹ́dí náà àmọ̀ ní wàhánìlú sọ̀lẹ̀ hàt لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها سيري بقى يوم بجاء أولئك وعملوا الصالحات tí wọ́n ti tẹ́ẹ̀rẹ́ ọlọ́nkó tẹ́ ní àtẹ̀yìn bẹ́ẹ̀ láàrín kálífù náà tán ìlà òun àhá iṣẹ́ rẹ̀ tí ẹ bá ti ń ṣe ọ̀ràn yẹn ọ̀ràn yẹn gbogbo ń tójú ọ̀ràn yẹn kíláàsì ni tí ó gbogbo ìgbàgbọ́ òdòdó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n ìjọ bá lékún. ọ̀ràn yẹn gan ọlọ́run la ń tipa ọkùnrin ní sábọ̀ láti pè lọ́ràn yẹn fún un. ọlọ́run láàrùn kálí ìfúnná sáà ilà òfin àhá òláìkà sáàbù ìjànà. ونزعنا ما في صدورهم من ذل تجري من تحتها الانهار ونزعنا ما في صدورهم من ذل إن والله في عندك هم أي يوم يجي نقول لك ونزعنا ما في صدورهم من ذل nìbílì àdìọ́kàn nínú ààyè míì àdìdán wà lókùn àdìdán ní sábà Muhammad ààyò dídínù kúrò lọ́kẹ̀ nìkan sẹ́nìkan bá a ti jọ wà yìí àárín tí ń dùn wá síra wa pẹ́pẹ́ ẹ̀sìn ní jẹ́ ká yọ mú ẹ̀sìn ní jẹ́ àṣàmójúkú kò ní tẹ̀lé jọ́gbà jọ́nà. ìní yọnu kí ẹ ní tẹ̀lé kí n rí pé ẹsẹ̀ tí ò dáa kí n tó wá yọnu bá a ti máa ṣe láyé kò ní tẹ̀lé ọlọ́run ó ti yọ ilé ìkó kò ní bá wà fẹ́ mi tẹ̀gbọ́n ńlá. Tájé ní nìkan ṣe hàn. Táàkì ìmúlẹ̀ ààrùn. Akérèmọ̀ sàn lábẹ́ wa. Ọ̀pọ̀lù alhamdulillahi alladhi hadana li Ọmọ àlùjẹ́ náà wọ́n máa sọ ọlọ́run tó ti wá bẹ́ẹ̀ kó mọ́tà fún wa lérè náà alihamudulilayi lẹbi àdáná ní àdá ọlọ́run mọ̀ sí ọmọ dúpẹ́ tó gáìdì wa. وما كنا لنهتدي لولا أن هدانا الله adúpẹ́ tó o gáìdì wa síbi kárí sáàlì jẹ́nà pé àwọn míì náà mọ̀ òun sí làwọn kan tira ká sí pé kí wọ́n gbọ́ pálí jẹ́nà níbẹ̀ ó jà sí àwọn pọ́ǹtì tó fẹ́ ká mọ̀ ní jáde kama kéèsì ọmọ ìjọ náà kọ̀kọ́ alhamdulilayi bí àdáná lè ha dá ọmọ ìgbé kéèsì mímọ̀ ní ẹ̀yàn fún sí àlùjọ́nà ìdáyà ọlọ́run ní ó kọ̀ yẹn nínú náà wà máa náà lè ní a lè dá mọ̀ dá dé alhada tó wá síbẹ̀ لقد جاءت رسل ربنا بالحق nbọ ẹlòmíì ó gbàgbọ́ ní ìdáàrí ìjẹ́ni ọlọ́run já jẹ síbẹ̀ ó wá ń pe ọ̀rẹ́ ẹ̀ wọ̀lá ọ̀rẹ́ ọ̀daràn jẹ́ ìgbìmọ̀ ìdáyà mi látọ̀dọ̀ lọ pé mo fẹ́ kẹ́lẹ̀ náà nípìn ẹlòmíì sì dáhùn wọ́n ní ọkọ̀ mọ́sálásí kan pé arábìnrin kan tó jẹ́ ọmọ tọ́jú ló pọ̀ lẹ́nu ìgbọ́lẹ̀ kan wọ́n máa ń sọ pé ẹ̀sẹ̀ǹdì fọ́tò wọ́n wá sẹ́ǹdì fọ́tò ọ̀rẹ́ rẹ̀ tó wá sí tó náà jẹ́ arábìnrin mi ó ní òtẹ́tọ́lọ̀ ní ká fi yọrí omi yẹn ìwọ ló kọ́ yìí bẹ́ẹ̀ bá ń tírú nǹkan báyìí bá ń yọ ìjà náà gbọ́ ẹ̀yìn ìkànnì bẹ́ẹ̀ ló pè é bá ń pé fún wọn sábẹ́ mi náà wádìí fún wọn àwọn pàtó ti parí lẹ́yìn náà ìbò bá mi ké fún wọn sábẹ́ mi náà wádìí kan sẹ́ni ní ó fọkàn sí láàrin obìnrin síra wọn lọ wọn tó ti kọ́ yẹn náà ẹnìkan sọ̀rọ̀ ọmọ ìyá ni àmúbi ẹ̀yà ìdáwọ̀ ọ̀fẹ́ wọn ló sọ ilé ìtumọ̀ bẹ́ẹ̀ sọ ìtumọ̀ ọlọ́nìkan fún mi owó díẹ̀ pé ìṣe tàbá kò sọ tó ń ṣe láti ṣe sábà ń fi sí lọ́n ìjọba ní nàìjíríà ọwọ́ wọn wà lọ́wọ́ nǹkan náà sì mọ̀ tó ń ṣe tẹ̀lé kan bá ní làwọn kan bá sọ pé ibì kan wọn sì mọ̀ tọ́wọ́ kankan wà lọ́wọ́ òun tó jọ̀wọ́ ẹnìkan o wípé àwọn láàyè kan tẹ́ fún àwọn ṣe fún láàbẹ̀ àwọn bẹ lọ́ọ̀ ló lè di mọ́sídìí ó nílò bá sáré rántí lọ síbi owó tẹ́nìkan ní kó máa fi gbèjọ́ lọ́hùn owó ìwọ̀n tó nǹkan òun táwọn òpè wọn tí wọn bá tẹ̀ bá wọn dáadáa tó ní ìdí bó ti wà lọ wọn ikọ́ rárá o ilẹ̀ lásán ni owó yẹn bá padà ká condition lówó yẹn bá tán nígbà tó ń dánwò bá sọ sí òun tó wọ́n yẹn sí ó ní inú ẹbí lòdì pé àti ìbàdàn sílẹ̀ pàdé náà fún wọn ló bá sọ pé òun fọlọ́ọ̀bẹ̀ ọ̀dà fún un wọn kò mọ owó mi fún má pè yàn kankan sí tó bá ọ̀dọ̀ náà kẹ́ má pè yàn kankan sí tí n bá ti gba sálárì màá má yọrí fún wọn ti kọ́ mọ́tò dá wọn á ní primary school ló ti sùn lọ́dọ̀ ọ̀nà ẹni kan kọ làárẹ̀ ìlú sọ fún mi kì í pé mo bọ́ nìkan kò kẹ́ lè pé kì í so lówó primary school ti jàre ìtàn bá ti fún mi lówó màá yọ iye báyìí màá yọ iye báyìí tẹ́nu bá fi fún mi ibi tó wá fún bá dé fún bá fún lówó sí ní ìpàtún iye báyìí wọ́n ti padà parí mọ́ fún un. mọ̀nbánà lọ́rùn mọ̀nbánà lọ́rùn ẹ́ mọ̀nbánà lìláyìí mọ̀sídánì ẹ̀yìn ó tó bá kọ́ mọ́sídù kan fún àlọ́ bánà lọ́rùn láwùjọ ìtàn sí ìjẹ̀nà. ọlọ́run pẹ̀lú ó sì mọ̀ pé iná àwọn àjọ ha tí ẹ bá ti jọ kẹrin tó bá ti di pé ọlọ́run ti ti ní ìsìn sàn ìpè tí ẹ bá ti dá ọ̀tọ̀ rẹ̀ kò kò sí tí ó lé sí àbá nítorí ró orí mi pé kì í àwọn èèyàn ló àdéhùn sáyé ni máa yẹ̀ wò àdéhùn sáyé ni máa yẹ̀ ẹ bá ti tẹ́ fún bàbá ẹ gba gratuity ẹ bá ti sọ pé ẹ gba pension àmì ẹlòmíì ò gbà tó kú o tọ́lá ẹlòmíì ò gbà sálárì tó kú náà dáná máa jẹ sálárì sálárì méje mẹ́jọ náà máa jẹ ẹ bẹ́ẹ̀ tó sọ àtàkùn tó fẹ́yàn lọ láyé ní sàkùn náà ni yọba tó di pé eléyìí ti lọ́nu àdìmọ̀ sanwó-òkú tayé ní máa ń yẹ̀ kìí àtìkáyà ní ọ̀pọ̀ لقد جاءت رسل ربنا بالحق wọ́n máa sọ pé àwọn onígbọ̀rọ̀ náà ọmọ àjẹ́ náà لقد جاءت رسلنا lùsùlù ọ̀bìnà bilhaq àwọn òṣìṣẹ́ tá a rántí wa ọmọ wa ọmọ òdòdó wa bá wa. wàlúùdù ẹ̀ẹ́dínkùnmù ìjànà. wọ́n wọ́n á sọ fún wa pé àlùjánà tá a promise yín náà nìyí. Orí tumuha kuntum ta'malun. Bima kuntum ta'malun tó jẹ́ èrè iṣẹ́ tẹ̀sí ọlọ́run amẹ́lì kì í lójú ìbàjẹ́ yóò jẹ́ èrè iṣẹ́ tẹ̀sí. ونادى أصحاب الجنة أصحاب النار ونادى أصحاب الجنة أصحاب النار أمنا أن قد وجدنا ما وعدنا ربنا حقا اللهم صل وسلم اللهم صل وسلم ó jẹ́ káwọn yìí pé ọmọ àjọ náà máa pe ọmọ náà pé à ń kọ́dọ̀ wọ̀dẹ́ tí wọ́n máa wà á dà ọ̀bù náà àpọ̀ ìtọ́nà ń sọ fún òun fún wa látara sẹ́ẹ̀rẹ́ àwa ti rí o. bẹ́ẹ̀ náà ti rí sí àwọn làwọn náà ti rí iná ń jó àwọn báyìí. فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين pẹ̀lú pẹ̀lú wà pẹ̀lú náà wà wọn pẹ̀lú ànlá náà ti lọ ara ọ̀rọ̀ yìí ibi dẹdẹ náà fún wọn bá wọn tó fi ọ̀rọ̀ lọ nírọ̀ ẹ lọ síbi ayàtò kù ní sọ́wọ́ ẹ̀yìn ayàtò kù. ونادى أصحاب النار أصحاب الجنة أوما وقف الجنة أن أفيضوا علينا من الماء أن أفيضوا أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله أعطيك أمير جان بمن بنجي قالوا إن الله حرمهما على الكافرين أما زمان صفان بين الله لا رجل الله حرمهما أتوني أتوني أتوني أتوني حرمهما على الكافرين على الكافرين الله سيدي وقفت اليوم ẹmọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ agbọ́dọ̀ náà fífi sí 53 الذين اتخذوا دينهم لهوا ولعبا àwọn kèfèrí dáhùn الذين اتخذوا دينهم لعبا ولهوا àwọn tó lẹ́gbẹ̀ẹ́ gbàtẹ́ ń bẹ láyé eré lẹ́sìn lọ́dọ̀ wọn وغرتهم الحياة الدنيا ilé ayé náà wọ́n lè rí pé àtẹ̀sìn àtàwọn tí ń sìn wọ́n kà فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا ọlọ́run nínú náà lè àmà àágbàgbé wọn àníkẹ́ wọn tàmánù tún nẹ́sù olùkọ́ ayọ́hùn náà táwọn náà ti gbàgbé kìí ṣe pé wọn ti mọ̀ wọn ò fi sẹ́ rẹ̀ ní kàmẹ́rẹ́nà tún lè kọ́ ẹ̀rọ ọjọ́ ìdáhùn ولقد جئناهم بكتاب فصلناه على علم a ti wá bá wọn pẹ̀lú àkọsílẹ̀ tó dájú gbọ́dọ̀ lọ́dọ̀ ti wá. àlà ìmúdá ọ̀rọ̀ pẹ̀lú ọ̀hún Kíkẹ́ àti àánú àti mọ̀nà bẹ́ẹ̀ fẹ́ tó bá fẹ́ sin lọ́hùn. Ìwé táà mú sọ́dọ̀ àbá wọn mọ̀ báwọn tí ó sọ̀rọ̀ pé sọ orí wọn náà fi ṣe wá sí. Ọlọ́run tó sọ pé a mú àkọsílẹ̀ títẹ́ àti ìfìrí mọ̀nà ń bẹ́ńbẹ́ fún wọn wá bá wọn àwọn àwọn tíra náà làwọn tí ń ké sì ń ké fún wọn pé ntọ́nà ń wí ni tí wọn ò fi nílé sọ pé sẹ́yìn wá ẹ̀yìn wá nílà ká ìdìlì sẹ́yìn sọ pé ká máa wá sẹ́yìn wọn láyé dájú ẹ̀ láyé wọn tẹ̀lé ọ ti débi pé ẹ̀ka tuntun. àyẹ̀wò búrúkú náà ìlà tàbí ìlànà. يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون هل ينظرون إلا تأويلا كلمة دعوة في مجري كما في مونا كان هو عمد بقينا عشان كده طلعنا فقالي هل ينظرون إلا تأويلا وهو بجوجة منه

níbi ọ̀pẹ̀ fún mi. Yàkúlù lẹ́bí lẹ́nà súhù mi ń kọ́. Àwọn tí wọn ò tẹ̀lé nípìnlẹ̀ wọ́n mọ̀ sọ pé. Ọ̀dẹ̀ já ẹ̀tùrúsùlù rọ́bì náà bí ṣá. Àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ àwọn iṣẹ́ lọ́sùn tó wáyé iṣẹ́ òdodo. Fàhálànà mi ṣùgbọ́n Lórí sọ̀rọ̀ ni wọ́n ìbáwá rí àwọn tí fà á tí ó bá wà pé lọ́wọ́. àyàtúbẹ̀rù lánà àwòrán dúpẹ́lá àmàlà ọ̀ ìrọ̀lẹ́bí. àbíkọ́ lọ́wọ́ dá wa padà sáyé kálọ̀ sẹ́yìn tó jọmọ́ tọ́lọ̀. قد خسروا náà bá ti ti dé ọ̀pọ̀lọ́rọ́ sì ti fojú hàn áyà nígbà búlọ́ọ̀kù yónú búlọ́ọ̀kù wá twenty five to twenty seven wọ́n lọ òwúyà lè mú ilá dárí sàlá. wọ́n lọ òwúyà lè mú ilá dárí sàlá. ويهدي من يشاء إلى صراط مستقيم ìlà dárí إلى Ọlọ́run ń pèsè sábì jẹ́ الجنة wọ̀yáàdì máa ń yẹ̀ṣà ẹ̀sì máa sọ ẹni tó bá fẹ́ sọ́nà ìlà sọ̀rọ̀dùn tàbí ojú ọ̀nà tó tọ́ ọlọ́run àlọ́mọ̀ ìyáná ní mọ̀tàṣà àǹtà àdíyà ọlọ́run jẹ́káwà náà wà lójú ọ̀nà ìyáná tó tọ́ lójú ọ̀nà rẹ̀ tó tọ́ sí sọ́nà àbíyánà áyà tó ń bá mi náà. lílẹ́bílà àṣàlù ṣùgbọ́n wà wá ti lọ́lọ́ òdù yá àdá àwọn olùmọ́tò sí àlùjáde dáadáa gan náà sì fún wa ronú tí ẹ kàn sọ pé tí èèyàn ṣe dáadáa ni ẹ dákun kí ni dáadáa wà láì ní òun ronú tàwa mú bọ́fíìsì ìtàsíòrù dáadáa gbogbo dáa nípa lórí náà fámátò ìlú ẹ̀wà tó pé dáadáa ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n kà sí dáadáa tó jẹ́ pé aborí lọ́dọ̀ ọlọ́run dáadáa sáà ń wí yìí tàbí láti ẹ̀kún bẹnu ṣẹ̀rẹ́ àti òkúrú dúrà lílẹ̀ nínú àǹfààní ọ̀fùnà wá ziyada wọ́n ní ziyada yẹn ní owó yàtọ̀ bọ̀ inú kò dúgan ní ọlọ́run ẹ̀ ziyada yẹn òun ní rírí ọlọ́run àlẹ́hùsùnà àlìjánà wá ziyada àtẹ̀lé wọn náà ní owó yàtọ̀ bọ̀ gbogbo múmi ní ọlọ́run ní ojú korojú àǹfààní ọlọ́run tàbí ọlọ́run ó ní ìnáwó sátàrà ọ̀nà rọ́bà fún ìlà ààrẹ ní àwọn olùkọ́ ààrẹ ẹ̀rọ lọ́hùn tí ẹ ti ń mú oṣù ọjọ́ kẹrìnlá sí tí a ní fi apá díẹ̀ nìkan a sì ní fi ara díẹ̀ nìkan bẹ́ẹ̀ ni ń wò ní mo mẹ́rin kan sáwàdà ní ìjọ ní nàìjíríà ní àjọ wa wọ́n á jọ sí ọ̀tọ̀pá mọ́lẹ̀ dáadáa mo ní sẹ́yìn náà rọ́tùpá wọn náà aláàánú rẹ̀ tí àjọkọ̀ sí tó wáyé pé inú ọ̀sán làwọn wà àwọn tó bá ti wà lókè gbogbo ẹni tó wà lóru oṣù gbà àkọọ́lù ìlú oníbẹ̀ẹ́sẹ̀ lọ́lọ́run ọ̀nà mọ́tà kì máa fún ẹni tó ń jẹ lórí ilé o. ولا يرهق وجوههم قتر ولا ذلة. Ìlú àbùkù kan àbí ẹ̀jẹ̀ kan kò ní bá wọn. أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون إن الذين آمنوا وعملوا الصالحات وأخبطوا إلى ربهم أولئك أصحاب الجنة إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون فجزا من يري àwọn ni gbàgbọ́ òdodo wa ani saliha tí wọ́n ti ṣe rere wa aqba tuni rabbihi tí wọ́n tó dúró tí wọ́n jẹ́ kí Ọlọ́run ní rọ̀wọ́ ọ̀tẹ̀ tí wọ́n tẹ̀lé ba fọ́lọ́run ba láti ṣe ulaika ashabul janna àwọn ma janna ni en um fi ha khalidun 24 مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع أتجوه أمانا على الجنة مثل الفريقين أتجوه أمانا نجيتي كالأعمى والأصم كالأعمى والأصم والبصير والسميع bí àdìsí àtàkọ́jú àgọ́lùgbọ́rọ̀ àtàyàyà náà ṣe rí nìyí náà. àlìyàsáwìyàn mẹ́tàlá. wọ́n lè rájọ ra wọn láti dúró. àfàlà àtàlà kẹrù. ní òwúrọ̀ nínú òwúrọ̀ ló kan lọ́rùn ni ọlọ́run ní inú sóra mi ìgbé àtọ́kùlà kọ́ ẹ mọ́ ti lérò tó bá kan náà nìyí sí àjẹ ayé yín àtàkùn kí á mọ̀ ní òòyì níbi pé أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون táwọn yẹn bá ń gba gbogbo ọ̀nà wípé dàọ́mì làwọn fi mékè láyé bí ááyà yẹn ní sọ́tìlà kọ́ ọlọ́run ni ẹ má ṣe lérò wípé káwọn tí ń ṣe iṣẹ́ láàbí má ṣe lérò wípé bákan náà ìtẹ̀lé àwọn láyé bí àti láyé ibòmí ìtàbájọ bí tán ó ṣe rí tóyé nǹkan wọ́n nǹkan wọ́n wọ́n ń sọ bẹ́ẹ̀ àwa náà sọ bẹ́ẹ̀ àbí òòrùn mú òjò rọ̀ ooru mú òtútù mú wọ́n ń sọ bẹ́ẹ̀ àwa náà sọ bẹ́ẹ̀. wọ́n wà lọ tútù fáìsàn àwa náà ń lọ à ń pàdé kò ní o ọlọ́sẹ̀ ní ti ẹni eré gbọ́dọ̀ máa láti mọ wò pé àdúgbò ti ó ti rí bàtàn tí ó lójú sí mọ́ ni torí pé báwọn ti fẹ́ lọ ayé tiwọn láì sí náà ẹni yóò máa wà níbi ìdáyọ̀ ọlọ́run yóò sì máa bẹ lọ́rùn àlékún ẹ̀ tó fi jẹ́ pé ìfẹ̀mí tí wọ́n ló ń bá sí iye bá ti rí gbẹ̀rẹ̀ sí àmọ́ tó kúrò ní ló yàtọ̀ sí àwọn tí wọ́n sọ pé bàwọ́ mi sí náà tó rátò àlàmbíyà ayà wà nù sí one four eight nínú lẹ́yìn náà sábà kọ́sílà omi mẹ́tọ́sínà أولئك عنها مبعدون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون àwọn tọ́lọ́ọ̀ ní kí wọ́n tètè jèrè ọlọ́jọ́ kí á tètè jèrè ọlọ́mọdé ojú fún wa tí wọ́n ń gbọ́rọ̀ náà sáńsì ìrìlù àkọ́kọ́ gbà àti mẹ̀lẹ́dí náà sábà kọ́tùlà húnmi nà òláyàtà ní àmùbàdùn àjùmọ̀ jìnnà sí ìpínná. láyé màrún láhà ìfàhà. wọn ò ní rí ìnira rẹ̀. wàhùn sí màṣáhà àrùn tuntun kọ́ ìdùn. gbogbo tí ọkàn wọn bá ń fẹ́ ni wọ́n máa jẹ nínú àgbẹ̀ náà. láyà zuluhum olùfẹ́sẹ̀ olùkàgbà. ìbànújẹ́ ọjọ́ ìgbọ́dọ̀ ìjà náà ò ní pé ọjọ́ bá ní ẹ pàdé ìfẹ́ ọ̀nà ló dé yìí ìfẹ́ náà sì ni. يوم نطوي السماء كطي السجيل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ọjọ́ tá a ti kiri yẹ wọ́n. Nàpọ̀ ìsámà. Ọlọ́run ó pa sámà àwọn papọ̀. Kàpọ̀ yìí Bá a ti máa bàwé ní bá a ti máa bàbá ìlú yìí. كما بدأنا أول خلق نعيده láti bẹ̀rẹ̀ ìdálẹ̀ lọ́wọ́ padà sí fún òsì tí ń gbà وعدا علينا àdéhùn o. إنا كنا فاعلين. a yóò sì tẹ a sì lẹ ولقد كتبنا في الزبور من بعد الذكر. أن الأرض يرثها عبادي الصالحون a ti sọ̀kalẹ̀ nínú alukuran nínú tí ọlọ́run tó sọ̀kalẹ̀ pé أن الأرض يرثها عبادي الصالحون àwọn ẹrú mi tí wọ́n jẹ́ ní eré yóò jogún lẹ̀ ẹ gbọ́ bẹ̀rù dáadáa àwọn lákọ̀ntó lẹ̀ sábàtì náà lọ́lọ́ba àwọn sábà kọ̀ntó lẹ̀ orúkú tù lẹ̀ wá wá lọ́kọ̀ntó lẹ̀ bàbá mi bẹ̀ láyé àdìgbà tí ò sí mọ́ sọ́lọ́ ọ̀tàlá àdìgbàlá. ìgbà tá a yẹ kọ́ ọmọ èèyàn ní orílẹ̀ làwọn ẹni ọlọ́run làwọn tí ń bẹ láyé sẹ́ńdẹ́rì sí ọlọ́run orílẹ̀ kọ̀ǹtò mọ́. bó ti wù wọ́n ní títí ìjọba ayé nìyí ṣùgbọ́n wà lápọ́dé kàtàkùnà ayé àtẹ̀lómi 105 ní sọ́ràtún ìpínlẹ̀ àlàbíyà sọ́ràtún kàtàbínà. wàlá parí kàtàbínà ìgbàbúrì ìgbàbúrì ayétu ìta ìgbàbúrì bẹ̀rẹ̀ nínú Al-Qur'an Karim ìgbàbúrì àti dàwùd torí inú tí a bọ́ lọ́n sọ̀kalẹ̀ fáwọn Muhammad sallallahu alaihi wa sallam pé àwọn ẹni tí èdè dájẹ́ ní ní olùgbọ́n ẹ̀ àdéhùn tó nù tí ò ní yẹ àdúrà pé ọ̀dọ̀ wa ni problem wà. tẹ bá fi kí èsì ní ìsìn ẹ́rì pé ìwọ̀nba díẹ̀ díẹ̀ tá a rí ṣe àwọn kan kọ̀ sí wa. ẹlòmíì tá a bá sọ pé pé kì í ṣe mùsùlùmí lóbìnrin ẹ̀jẹ̀ sọ pé òbí nìkan ni òsì ẹ̀rí ìlérí. mo ti rẹ́ dọ́kùn ní kọ́ọ̀bù nìkan mo ti rí ní ìjà pọ̀ kò táwọn títà wa ń lò náà lò náà wọ̀ mo wá ó tún wá jẹ́ bí ẹ̀kọ́ bí mo fi tẹ́ wọ inú ilé ẹ̀kọ́ àwọn akọjá lọ́dẹ̀ mo wá ó yóò àdéhùn tàbí pé èmi àwọn abọ́lá fún ọ ní ilé sátidé mùsùlùmí ẹni tí máa tá a jọ kọjá yẹn òun ń ṣe kò gbọ́ Yorùbá dáadáa àwùjọ ni wọ́n gbọ́ pé ilé sátidé mùsùlùmí ìnáma láti sátí àárí àpadà ó ní ẹni pèsè mùsùlùmí mo ní ta ni wọ́n lọ́ àyìnbó bọ́ọ̀lù nìkan lóko two nínú ìgboro láwùjọ ìtìlí yóò mọ̀ tó dáa ní sọ̀rọ̀ yìí mo wà ní fáìlì kan nínú nínú kọ́mpánì nínú campus ẹnìkan wá ń kí ẹni tí mo wà ní ọkọ̀ ni ọ̀nà wa kí wọn padà ẹni yẹn òun fẹsẹ̀ rìn àwọn wà ní ọkọ̀ wọn ni ẹwẹ́ ń kí kí ni ẹni sọ pé ẹni màgbá ni mo sí ó sì lòbò yìí ìgbà àwọn ìyá ti máa ń lo tó fi kọ́ra àwọn inú wọn tó gbà táwọn àtọ́já tán nù ó ní àpé òun kàn máa ń láìsí àwọn mùsùlùmí tán bá ti lè fi ní ìlú tó máa ń wò ẹ̀rí tèmi náà ara mi rí wo níbi ya àlékún mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kírísítẹ́nì sọ pé ẹ̀dá ló dára mù ẹ̀yìn sọ pé wà lẹ́kùn parẹ́ ẹ̀ sí mà ẹ̀ ní sí mà mùsùlùmí gẹ́gẹ́ tí ẹ̀sìn náà kọ́ mọ́ sọ pé ẹ̀sìlámù àlè wọ́n mọ̀ sọ pé sàlámù kẹrẹ́ àmì sàlámù kẹrẹ́ àmì. ó ń kíyàn sí ẹni. kò sígbà tí wọn ò ní kàn sí dáadáa tí ìbá ti sáwà lápá sí. tán bá rí ẹwà ìsìlámù níbi ìbánigé náà tán bá rí wọn kọ́ sí ẹ̀. níbi ẹ̀ mọ́tàdọ̀ sí ọmọ ìyá kan sọ fún mi ní ọ̀dájú ọ̀ni wọ́n máa ń kan nínú kó wá rajà lọ́dọ̀ òun àbẹ̀ tó dàbí òun ó sọ pé òun lè rajà ń bò ní. ó ló sọ pé tóun bá tún lọ ìpò àbí ìtàn òun máa ń béèrè pé ẹlẹ́kùn àwọn àfáà kan máa ń ta àwọn inú kan báyìí táwọn àfáà kan máa ń taró kan báyìí wà ní. àwòrán tó bá pàdé sí ni ó máa wá lọ́hùn. ẹnìkan sọ wípé ẹnìkan sọ fóun pé Eh, owó sẹ́yìn máa ń wọ́n oníbẹ̀rẹ̀ ní torí pé ibi láwọn ti jẹun àwọn oníparọ́ màtẹ́lẹ̀ àti fún yín nígbà táwọn òfin ìmọ̀lá dáadáa nù ó ló padà wá kàn fáwọn pé torí ẹ̀gbọ́n lòun fi lè kúrò lọ́dọ̀ nímọ̀ àti wọn bá tó rẹ̀ kàtó tó dàbí sí tí ẹ̀ bá ti Islam dáwà sọ́ọ́bítà onígbogbo bá ti lọ bá ti ń bọ̀ yẹn tọ́wọ́ tó islam la bá ń gbé lọ gbé lọ bọ̀ dáwà tọ́ nìkan silence dáwà òní wọ́n kọfí ẹ̀ torí pé wọ́n ò rí kódà nínú ìdájọ́ ayàtọ̀ sọ fún wa pé sábà ti rí ìdájọ́ òdodo wọ́n wà wá síbẹ̀ wọn pé ọlọ́run tẹ̀lé àlàáfíà ìdájọ́ sábà tí wọ́n pé yóò fẹ́ fọ́ àwọn pé iṣẹ́ ìdílé ìfún láti dájọ́ tẹ́ bá rí i pé àwọn fẹ́ gbé ìdájọ́ gbàgbọ́ míì lọ ni wọn ò ní lo sẹ̀ríà ni wọn ò ní kéde ni wọn ò ní pèsè òfin sẹ̀ríà mọ́. torí bẹ́ẹ̀ ayàtà kàyẹn ọyẹ kágbọ́ ilé ara káfà múlẹ̀ ayàtà tẹ̀lé. إن في هذا لبلاغا لقوم عابدين mo fẹ́ ká lọ sí ti ṣe dáìmì dáàbò twelve twelve seventeen sísọ́ọ̀tì hmm. làbí àlàkà ǹda ẹ̀bá ń ka sọ́ọ̀tì ìgbókòrò sórí àkọsílẹ̀ ayé àti eight to seventy three àlàkìlá báàdùn ní yẹ́wọ́n mọ́ ìlú àlàkìlá báàdùn ní lè bá ní àdóhùn yọ́mọ̀ ìníwà ní àdé الأخلاء يومئذ بعضهم لبعض إلا المتقين gbogbo àwọn ọ̀rẹ́ tó bá di ọjọ́ ìgbé ìgbàlùfìyàmù ọ̀tá ara wọn ni wọ́n dà ilà ìtàkì àbúrò tó bẹ̀rẹ̀ ọlọ́run ló fa wọn pọ̀ láyé nínú orí ọjọ́ wọn ò ní gbòòrò ara wọn títí dáadáa ilà ìmọ̀sàkì àyàfi àwọn tó jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ló pa wọn pọ̀ láyé wọn tún pa pọ̀ lórí ẹ̀sìn àmọ̀ ẹ̀mọ̀ ká lọ. يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون ẹ̀yin ẹrú fún mi ìpáyà òun ti fún mi lónìí ẹ̀sìn níbanújẹ́ òní yẹn ó túmọ̀ sí àgbéyà الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون الجنة في إنسان بيلوتو أيوة بينات عن يقولين أتبقى يطاف عليهم بصحاف من ذهب وأكواب àmọ́ wá mú àwọn ọgbà oúnjẹ onígbòdì pẹ̀lú àwọn nǹkan àdúgbò lọ kiri káwọn tó yẹ máa jẹ́ ẹ̀. وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين. وفيها ما تشتهيه الأنفس. ìtẹ́lifẹ́ jẹ gbogbo tẹ́lifẹ́ yóò máa bá yóò máa wá bá wọn bẹ. wàtàlá lul àyè. àti tí ń yóò máa bá wọn bẹ. wà á tún fi ha kọ́lìdù. ẹ wà ní ìbéèrè níbẹ̀. wàtílkà jẹ́nà tulẹ̀ tí úrì tùmúhà bímá kúntùm tàmánú. àlùjẹ́nà tá a fún yín dáadé fún yín látara ìṣẹ́ ìṣeré tẹ́tẹ́ sí nìyẹn. lakum fi ha fàkíhà tún kẹsìrọ́tún àtàkùlù. tó pọ̀ ẹ máa ṣe èso tó pọ̀ àtàwọn oríṣiríṣi àwọn oúnjẹ nínú àbíkẹ́ náà lẹ́nu kan bá tún lẹ́nu kan bá gbàgbọ́ pé òdodo lọ̀rọ̀ ọlọ́run yóò sì tẹ́tẹ́lé ní ìtẹ́lẹ̀ lọ́dọ̀ tó sọ fáwọn míì tó mọ̀ jẹ àwọn oníwọ̀ jẹ wọ́n mọ̀ omi gbóná tó mọ̀ rẹ́ wọn nípò ẹ wá àwọn nǹkan tọ́lọ́run bá ń kà díẹ̀ nínú àwọn àyà ni àwọn wá síbí kí ń kà lóṣù yìí tí ó mọ̀ tó jẹ ẹ̀bẹ̀ bí ẹ̀ bá ń ṣiṣẹ́ láyé sí tí ń jèrè tí ń jẹ tó fẹ́ sórí e, kódà kó jẹ́ sókè ìpín lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ àbí ògbádùn ó ń jèrè tẹ́ kò sí lọ́wọ́ ọlọ́run pè ní ìgbádùn lóò ó fi wé tàwọn ẹran wọ́n ní wọ́n gbádùn bí ẹ. Wàlẹ́bíná káfàrú yàtàmà sàrúnà wáyà kùnúnà kàmáta kùnú àná. Àwọn kòkòrò ń jẹ, wọ́n ń gbádùn, wọ́n ń jẹ, wọ́n mú bí ẹran. Àmọ́ náà ni ó padà jásí fún wọn. gbádùn. Nígbà tí ń ṣiṣẹ́ èèyàn lọ Kánò lóru, àbódé lóru, èèyàn lọ Ghana ìyẹn lọ èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn lọ Port Harcourt ó sì rí nǹkan mọ́ wálé ń dowó owó ọ̀sọ̀ tó fẹ́ irú oúnjẹ tó fẹ́ ó kápẹ́ ẹ̀ irú ilé tó fẹ́ kọ́ tó fẹ́ gbé ó kápẹ́ ẹ̀ ó ń gbádùn àbí òun gbádùn ìyẹn wá ní sẹ́gbó wàhálà tó fi hàn bá dùn ní àjẹmọ́ ìdí gbogbo tí ẹ̀ fi ń ṣe wàhálà tí ẹ̀ ń níhùn lóòrùn máa wá tẹ́bí sí ẹ̀nà àjẹ́nà ní tí ẹ̀ bá fi tẹ̀yìn. kódà ọlọ́run jẹ́ ká mọ̀ wípé tí ẹ̀ bá jẹ nǹkan kan bẹ̀ tó jọ mọ́ tayé èèyàn máa fojú tayé wò fún ọ̀dọ̀ pé ah, yóò jọ bí pẹnápù tayé tàbí ọ̀sán wọ́n wà bọ̀ fún wọn pé wà ó tún bí mùsàtà bí ha nǹkan tó jọra wọn là ń fún là ń fún wọn. wọ́n làwọn bí ha aṣíwájú mùtọ̀hárọ̀ wọ́n bí ha kọ́ ìlú. nígbà tó lọ́wọ́ ó yìí kan mímu sífàtì Muhammad sọni ọlọ́run sọ̀rọ̀ àwọn ọtí ó sọ̀rọ̀ orin ó sọ̀rọ̀ wàrà ó sọ̀rọ̀ ọtí ó ṣe léwọ̀ ọtí tó ṣe léwọ̀ fún aláìní àmọ́ ní ọtí wọn ní òní kò ní jẹ́ nǹkan tí èèyàn kò tán tó tó máa tó tó máa tó tó máa tó wà lọ ẹ máa gbọ́ sọ́nà wọn. masalu jannati lati wu'ida al-muttaqin. àlùjẹ́nà tá a rò yìí fẹ́mú mi yọ bọ́lù bẹ̀rẹ̀ ọlọ́run wọ̀. fiha anharun min ma'in ghayri asin. odò omi sọ́mà ọ̀bẹ̀ẹ̀bẹ̀ pẹ̀lú. wà á ní àrùn lábàlì lámìyàtà bọ́yẹ̀ ọ̀tọ̀ àmú. odò wàrà odò ní o náàrù jámù ẹ̀dí àníhàù odò wàrà tó yé lámìyàtà bọ́yẹ̀ ọ̀tọ̀ àmú. mo mú ní àná mo mú láàárọ̀ mo mú nọ́ọ̀sì mo mú dájí kò kábùkù báwo ẹgbẹ̀rẹ̀ wàrà ẹ̀rà wàrà agbákan lórí ẹ̀ lórí kìíní ẹ̀mú lọ́sàn-án ìkẹfẹ́ mu lẹ́yìn dájú sọ́ra ilẹ̀ gbà lọ́lẹ̀ padà mo mú láàárọ̀ mo mú dájú bùkábùkùbá ó di méjì. wà á ní àárún ní kọ́mìrì lágbàtí ní sàárì bí. wà á ní àárún ní kọ́mìrì lágbàtí ní sàárì ó dùn وأنهار من عسل مصفى أدوي من عسل مصفى أو نما سيتكيلو أو نما سيلو tí yóò sì wá bá ẹ̀ ń gbà ní ẹ̀bà tí ní bùkátà ẹ̀. ẹ jẹ́ fún láti òbí rẹ̀ kan pé oúnjẹ ìdí ẹ̀bà tí olùyọ́mọ̀ jẹ́ sí ìyẹn náà jẹ́ náà tí ẹ bá débi táwọn ọlọ́lá pàtó ń gbádùn láyé aláì tí ìbá ti fáyìn léyìn bá bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n lè máa sọ pé kò sálì jẹ́nà i'm telling you inú ooru ilé tí wọ́n ń gbé àtàwọn ọ̀dá ń sáàpù wọn sóyé ó ó súnmọ́ dáńsọ yìí kọ̀kànlé kọ̀kànlé dàbí ẹ̀ láíláí ni because tí wọ́n bá pè ló ń ṣe kí ni ló ń wá wọ́n lẹ́yìn tí wọ́n bá pè ló ń wá kò kàn jọ́ta lójẹ́ náà ni. ẹni tó bá mọ kádàm tó mọ ọmọ ọ̀dọ̀ níbi ẹ̀wọ̀n àwọn ilé àwọn ọlọ́lá ayé tá ń sọ yìí ẹni tó bá mọ ẹni tí ń sá àkómọ yẹn láyé o àdúrà wọ́n mọ ẹni tí ń gbé gírísì fún wa Buhari àwọn yẹn láyé o ọmọ yẹn ká tó wá sọ àwọn ẹ ká tó wá sọ àgàgàfọ́ tó máa sọ tó máa sọ fún ẹ pé ẹjẹ́ mọ́gà sọ̀rọ̀ á sì rí wọn lálẹ́ pé kí n bá yín sọ fún wọn àbí bẹ́ẹ̀ tí ń gbé nǹkan mímu fún Buhari hàn níjọ́ máa sọ̀rọ̀ àbọ́bà Saudi síbẹ̀síbẹ̀ náà gbogbo nǹkan tó bá ní kóró àwọn ọmọ bá fi yọ àwọn ìlẹ́gbòrò ẹ̀ òṣèlú àpẹẹnu ra wọn máa bí kú àwọn ọmọ bíbí kóró wà nínú nǹkan oníkóró tí ẹ bá mọ ọmọ kò sì gbọdọ̀ fèèrè láti máa ń wá ẹjọ́ bá fọkàn tán yányán kò gbọdọ̀ fèèrè tí ó yẹ ká ti mú ní aago méjìlá wọn á ní ó sì ó ti fẹ́ẹ̀ rẹ́sì ìdí tí ó tààtì kò gbọdọ̀ fẹlẹ̀ àbí síbẹ̀síbẹ̀ náà kò tó sàlùjẹ̀ náà tí o sì ní ní wàhálà kankan nú gbogbo àwọn táwọn ń sọ pata ayé yìí ẹ̀rú sí ẹ̀rú ẹgbẹ́ tó ń jẹ́ àwọn kẹta nǹkan náà bá tẹ̀ràn sí péjọ kan pé wọ́n gbá wọn lọ sínú kòtò ààrẹ ọkùnkùn ẹ̀díẹ̀ eléyìí náà tó lọ́tọ̀ pé àwọn ó fún mẹ́yẹ ó kàn ìlò yìí ẹ̀wọ́n ìgbà táwọn sọ̀rọ̀ yìí náà sọ́ọ́rì yìí náà fi lóhùn fi àbàdíyà fún lóhùn fi àbàdà bẹ́ẹ̀ ni àlùfẹ́ náà kọ́ọ̀lì náà fi àbàdà àbàdà tí Yorùbá náà sọ pé fá àbàdà èèyàn níwájú náà kò tún kò bẹ̀ mọ́ ọlọ́run wa ń sọ wípé ẹ̀sán àdéhèrè tẹ̀tẹ̀ ẹ̀sẹ̀ ibi tọ́pìkì gangan nù ibi tọ́pìkì gbà wọlé nù kí ló dà sí ẹ̀ tọ́lọ́run kú rẹ̀ mo wà lọ́dọ̀ bàbá àlàyé lọ́dún kan táwọn náà ni wọ́n ń wò lórí satellite ilé náà wá ń jọ àrùn báwo ló kàkà wájú ilé lọ gbogbo ilé náà wá ń jọ àrùn ní ìsinmi láti from a to z tó ń dórí kọ́lẹ́ẹ̀tì ní ilé kọ̀ọ̀kan lè mú ìsinmi àwọn ọjọ́ ìsìn ìdíkọ̀ ló ti ti rẹ̀ bàbá wa ní hmm, ọkọ̀ọ̀kọ̀ mi kalẹ̀ ṣé tí mo rí sọ́jọ́ náà náà o ṣé eléyìí táwọn èyí ìsìn tí ó sì máa kan gbà pé àjọ́nà bẹ̀ pé kí ló tún fẹ́ ṣẹlẹ̀ tó jolé lọ mo ní n tó fi níbi islamic training náà nìyẹn káfọ̀rọ̀ ọlọ́run bá bọ́ yẹn kó ti ní mọ́ọ̀nì iná báyìí ti ń sọ yẹn lóòótọ́ làwọn kan wò pé èwo ló tún jolé lọ láyé nínú tẹ̀lé nínú ìbádùn ojú táwọn kan fi ń wò nìyẹn ilé nù sáwọn afẹ́lómi ní ọ̀sán nínú tẹ́lómi ìgbélayé pé ọ̀ ní kú kò sálùjá náà tọ̀dọ̀ ọlọ́run fún ọmọ ọ̀ sì ní kú ọmọ lórí lọ ẹlòmí ò fi fa ẹ̀ níbi tí gẹ́gùn ayé ìgbé mò mí wọ̀lọ́ ẹlòmí ò fi fa ẹ̀ níbi tí mọ́mí lòdò ti mọ̀ pé gbogbo ayé àti ti bẹ̀ẹ́nú ẹ̀ láì bá wíjà náà àbà àwọn ọ̀dọ́ kò tó apá ìfọ̀n bánà ní ìgbìkọ̀ ọ̀sọ̀lọ́lọ́ ọ̀sọ̀lọ́ ọ̀sọ̀lọ́ gbogbo ayé àti ti bẹ nínú ẹ̀ ó ní lọ bá wà tó bá jẹ́ kó tó jàná àbàwọn ọ̀dọ̀ apá ẹ̀fọn pé tó ṣe gbogbo ẹ̀fọn máa ń takọ̀ nínú apá àtẹ̀rọ̀ kèfèrí ò ní mú gẹ̀ẹ́kan ilẹ̀ nìkan sì wá tẹ̀wà sí pé bá pé lóòsàn náà rí lọ ní tí ò ní síkú ẹ̀ lọ mọ́ wá ìgbìmọ̀ náà tọ́lọ̀ eléyìí náà ti tó mo wá fẹ́ ká lọ sílátùlẹ̀ sílátùlẹ̀ kòkàn láti fi fi tírì àwọn tọ̀sí láti tán bẹ́ẹ̀ ni mo ti kó àwọn àyà kan lẹ́jẹ́ ìjà lọ sílẹ̀ yẹn náà ìfẹ́ kí àwọn ènìyàn bá iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ lẹ́ ń gbọ́ ẹ̀jẹ̀ àwọn kò dó àwọn tẹ́ rẹ̀. وعباد الرحمن يمشون على الأرض هونا nípa ọ̀rọ̀ àlùjẹ́ náà àti iṣẹ́ rẹ̀ tọ́pọ̀lọpọ̀ ti pàtó nígbà tí yóò gbọ́rọ̀ lọ. wà ìbádù rahman alẹ́bíyàn yàtúwọ̀nà alàlẹ́ àrùbẹ̀ àwòrán àwọn ẹrú ọlọ́run tí ń sìn àwọn nígbàní alẹ́bíyàn yàtúwọ̀nà alàlẹ́ àrùbẹ̀ àwòrán àwọn onítẹ̀ríba tí wọ́n ti kàn tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ìṣe pé wọ́n ti di ilé adẹ́kùnbẹ́gbẹ́ fúlù mánà lọ́lọ́run kọ́ mẹ́yẹn rẹ̀ mánà lọ́lọ́run bá sọ ọ́ tí wọ́n bá ṣe ọmọ ìlú wa láìmọ̀ bá wọn ṣe lọ́mọ tó jókòó yìí wọ́n ti bẹ̀. mánà lọ́lọ́run sọ òkè fífọ́n ṣe jẹ́jẹ́ kiri o yàtúnà alàlẹ́ àrùbí àwọn ẹ̀mú yẹn. wà á náà tó lè kọ́ sí yẹn ẹ tẹ̀síwájú. وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا Táwọn aláìmọ̀ kan tẹ́ná bá wọn sọ̀rọ̀ ẹ̀sùn ọ̀pọ̀ wà lánàá kan náà wọ́n bá wọn sọ kọ́ọ̀lù sàlámà tí ìgbìmọ̀ kọ́ọ̀lù sàlámà ẹ̀sìn tí wọ́n sọ pé àsàlámù àlékún wọ́n lè sọ pé ókè ókè ẹ má bínú ẹ má bínú i'm sorry wọ́n sọ̀rọ̀ àlàáfíà torí ìfihàn ti sọ́kàn ga kí wọ́n fi ń sin lọ́wọ́ kò sáyè fún rògbòdìyàn kò sáyè fún jàdìjàdìjàdìjàn kọ́ọ̀lù sàlám bá náà jùlọ láàrin sàlám ló sọ fún bàbá rẹ̀ nígbà tán jùlọ nígbà tó wà kékeré tí ọba sọ pé ayé ń jọ olóko pa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wà àti tán jùlọ nígbà tó wà láàrin tó wà ní sàlámù àlè nípa ẹ̀lẹ́ sọ́dà àlùmọ́ sátìmọ̀lẹ́ sàlámù àlè ó tó ọ̀rọ̀ tó yà bá yẹn sọ sánà ìbọ̀lì àríṣàlá àríṣàlá tó àwọn ọmọ kékeré kò sí ìdánilẹ́bí o ó tó kí àríṣàlá náà yarí ní ọ̀rọ̀ tí ó ti ti pé ọ̀tá ti tẹ̀lẹ̀ látẹnu bàbá yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. ọ̀nà ọ̀rọ̀ bíbùn àǹtà àárí ha. ó gbọ́ ọ̀pẹ́ àárín lórí pé àríṣàlá náà ò ní bá òkúta lónìí àrọ́ọ̀gì wọn àǹtà àárí ha sí yá tí òǹtà nílò ní sí ìjọsíjọ pẹ̀lú ìwọ ìwọ rí. la ilam tanzahi la arjumani. la ilam tanzahi tó ọ̀rọ̀ sí ní ẹnu la arjumani na láàmù kọ́sán wà nínú tàwùkì. pàá mo búra pé ìlú ọlọ́pàá. wàjúrì mẹ́lìlá. wàjúrì alhaji alibọ́n ìfẹ́ gbúrú ẹ̀. قال سلام عليك. قال سلام فأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تعبدون إلا Àtẹ̀sílùkùn, èmi ò ní bá yín tó o. Ibi tá ara àwọn àyà wà láàrọ̀ bàrá ọ̀nà wà á tẹ̀sí lùkùn ó tún gbóyà lẹ́yìn ìgbà tó kúlù bàbá ẹ̀ tán ẹ ṣe sùúrù bá mi wà á tẹ̀sí lùkùn ìní bá yín ṣe o wà má ta àdùlù náà nìlú nìlá mo kẹ̀ kẹ́ máa mọ́ kíkù mi o ìdílé mi dúró sí. níbo làbẹ́bẹ̀rẹ̀ ní gbogbo ní gbogbo ní ó àdìjáde ó sì ní ọlọ́run sì ní làkọ̀dì kárìn lásán kárìn sí lásán ọ̀dì kárìn sí lásán ó sọ àfààní fún sí Ibrahim wàlẹ̀ dínà máa hù àkọ́jẹ̀rẹ́ ilẹ̀ látara ń bẹ tán látara nàbí Ibrahim wà tán sí ń bẹ pẹ̀lú ẹ̀. àdéhùn tó sè yẹn sa áùsù sáfì àtàlù látàrọ̀ bìí ní ma bẹ lọ́wọ́ àforíjì ọlọ́run tó nígbà tó wá bẹ lọ́wọ́ tó kọ́ lọ́wọ́ tó ọlọ́run tó kọ̀ fún un. إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه. أيوة wọn sọ fún ìmùsọ́ àti sọ́ọ́bà àdéhùn tó ṣe ló fi sọ̀rọ̀ àforíjì fún. فلما تبين له أنه عدو لله تبرأ منه. bàtọ́ wá hàn sí tọ́lọ̀ tó di mímọ̀ fún pé àtọ́ ọlọ́run bàbá tó bí ọ tàbárò àmín. ọyọwọ́ ọ̀pànùmọ́. Inna Ibrahim la awwahul halim. Ẹni tí ọkàn yẹn wà lọ́dọ̀ ọlọ́nà ní Ibrahim, torí ẹ̀ ló jẹ́ pé kò sọ fún gbogbo Kó sọ fún kó lọ́n pé ọlọ́run kó kẹ́ ẹni ní kẹ́ bẹ́ẹ̀ ló bá kó Ẹ والذين يبيتون لربهم سجدا وقياما àwọn tó jẹ́ pé gbogbo ìgbàlẹ́ máa ti jù wọ́n máa ń lọ òun sọ̀lá àwọn tó tọ́ fáàlù jẹ́nà nù. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم. àwọn tí a máa bẹ náà tẹ́sùn náà ti tẹ́ tọ́ ọlọ́run tẹ́rí ìyàjá àmì náà kó lọ́dọ̀ wa. Inna adhabaha kana gharama. Ìyá rẹ̀ ni. Innaha sa'at mustaqarran wa muqama. Yá àmì náà kó burú pọ̀ lóbùdé bí. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا àwọn tó jẹ́ tẹ́tí bá ń náwó lámú sórí wọn yẹn náà fà wà lánàfù wọn ti bà. وكان بين ذلك قواما. láàrin méjì wọ́n dúró délé láàrin pé wọ́n yìí sápà wọ́n yìí sì wọ́n yìí sì náà. والذين لا يدعون مع الله إلها آخر àwọn náà ẹ má gbàgbé wọn ìbádùn náà ni owó dá mi o àwọn ẹrú fi lódodo àwọn náà tún ní dání. لا يدعون مع الله إلها آخر wọ́n ẹ ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق wọ́n yẹ pa ẹ̀mí tọ́lọ̀ òsìlẹ̀ wọ̀ àfi tó bá jẹ́ pé ó di pàápàá kápá tó yẹ pé náà lọ pa nìkan àkọ́kọ́ gbogbo nǹkan àníjà ti pa tí ẹ̀rí ò sọ pé torí ẹ̀rí òkùn tó fi téèyàn ń jẹ tó náà ti tẹ̀lé ara pé wọ́n yẹn fa ẹ̀mí tá a bá ṣe léwọ̀ ni àyàfi ìhà pẹ̀lú òdòdó tó bá yóò ládájọ́ tó dájọ́ fún wọn pa àbọ̀ òun ló gbé dà tó bẹ lórí ومن يفعل ذلك يلقى ẹni tó bá ti ṣe léyìn yóò bá burú pàdé. يضاعف له العذاب يوم القيامة عاد أبو القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله الرحيم ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور àwọn tó wọn ẹgbẹ́ rí èké wọ́n jọ máa jẹ́ náà. wà ìdá márùn ún bí lágùn márùn ún kìrọ̀ máa. náà ìdá márùn ún bí lágùn yìí wọ́yí àmọ́rú bíláàdì mọ́rú kìrọ̀ ọ̀nà tí wọ́n bá kọjá níbi báyẹn ti ń ṣe palapala oye òun ní fún lákàtì mọ́rú kìrọ̀ ọ̀nà òun ní fún lákàtì òun ní fún ní ọjọ́ yìí wọ́n kọjá tìbànújẹ́ tìbànújẹ́ pé á ah, báyìí ṣe ń káyọ̀ sí ìnáwó ìpínlẹ̀ báyìí. Hmm? ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nísìn tí egun bá jẹ́ nísìn ọ̀gọ́mọ alájà ọ̀gọ́mọ alájà àwọn náà ni ó mọ owó ilégún lórí tòdé gbogbo wọn ní ó fi ayé ẹgbẹ́ àjáde náà wọn àtàwọn kan ní ìgbésọ bẹ́ẹ̀ àgàgà gbígbá bá ti gbọ́ sórí àgbẹ̀ bá ti gbọ́ ijó mo wà níbi kan jẹ́ òní ọmọ kan bá ti ọmọ òun kò jọ mọ ìkan náà ọmọ yìí lọ obìnrin wa ni mo ti wọnú ilé òbí ẹ báyìí tóbi sí jáde báyìí wọ́n sì ń sílé kíní orin ìgbàlódé sẹ́mọ́ sápábà èèyàn ń sílẹ̀ lọ́wọ́ lọ́mọ yẹn bá fi dókì ní bá ń ṣe wọ́n àwọn báyìí ní ìwà fún kálímọ̀ kan wọ́n á wò wá tó bá kára tó bá sáré wọ yàrá lọ ní wò lásán ni o kò ẹ ní dá ọmọ tí ń dàgbà bọ̀ nínú ẹ̀sìn ẹ ní dá màmá tí nǹkan kan bá fẹ́ láwùjọ tó bá dùn rẹ̀ wọ́n fún ní ọjọ́ ìsìn ìyẹ́dà máa róbì lágbè nígbà tí wọ́n bá kọjá ní táwọn yẹn ti fi tí ò dáa lọ́n sọ kẹtẹkẹtẹ máa rò kẹrọ ọ̀nà àwọn yà tẹsẹ̀ mọ́rin ní tẹsẹ̀ mọ́rin pé tó ọlọ́wọ́ là ní o wọn ò ní fún ní audience náà. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. لم يخفوا عليها صما وعميانا wọn ní dídí sí wọn sì ní fọ́jú sí wọn mọ̀ tún ṣèwádìí láti rí wípé bóyá nǹkan tí a fẹ́ sáńṣe tí wọn ò tí ṣe ni bóyá bóyá ẹ̀dá kan bá bẹ̀rẹ̀ nǹkan lọ́nà bá ṣe kàn rọrùn bóyá nǹkan afẹ́ tí wọ́n máa ṣe tí wọ́n ti ń ṣe ni ẹ̀dá kan bẹ̀rẹ̀ nǹkan lọ́nà bá wà nìkan báyìí àwa máa ń ra àwa máa ń ra lọ́ọ̀jà yẹn àmọ̀ pé kò dáa ọlọ́run ṣàánú wa ni o ẹlòmíì ó máa wá bí ó ṣe fi gbogbo kápítà ìbẹ̀rẹ̀ òwò míì bá tó gbogbo tí kò sọ lámì àfẹrú àléyìn àfẹrú wọn yìí ti ti pé sáwọn ẹbí jẹ nìyẹn járe wọn mú yá ní wọn ò ní bọ́jú sí pé ẹ gbójú kó mẹ́ ni o orí ìṣòfò náà ni o wọn ò ní ṣe bẹ́ẹ̀ ẹ ti rọ́ọ̀lù. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين أو تكون بلون إيه ọ̀rọ̀ jẹ́nà kò tẹ́ mú lérí wọ́n máa bí ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين tó jẹ́ tó rọ́ta ààyè nínú ọmọ rí sáàmà rí nínú tí èèyàn bá ń sin náà tọ́mọ yorùbá bá sin náà inú ìbànújẹ́ ló wà inú ìbànújẹ́ ló wà ó sì ní stéèjì tó máa ń bọ́ àti tọ́lọ́run bá padà sánú tó èyàn ó ti mú èyàn ó ti mú ní àdìyàn pọ̀ láti pilẹ̀ pẹ̀lú dùá torí pé kò sí mímọ̀ ṣe nǹkan tó ọmọ ìdílé sí lọ́hùn àti kí èèyàn pọ̀pọ̀ má dùá kí èèyàn pàdùá pọ̀ mọ́ àti tírénì. èmi ò bá wọn sọ pé ìwájọ́wà níjọ́ ẹjọ́ rẹ̀ wọ́n tún máa ń sọ̀rọ̀ ọkùnrin pé ẹni náà kú ó fẹ́ rú mojú ọ̀gẹ̀dẹ̀ kú ọmọ ẹ̀rọ kò kò sí automatic àwọn ẹni náà máa ń fi bẹ̀rẹ̀ ni àyàfi àjọ̀gbọ́n kan ní ibùnú lè kìyàrò láyà fún mi kìyàrò wàyín ká àmì fáfọ àbá bí ẹ bá mójútó ọmọ ọmọ ẹ̀sà yóò jẹ́ ẹ̀sà tó bá mójútó níbi láìn tó wà iná ti máa ń jogún Ṣàngó àtògún àti ẹ̀dẹ̀ àtẹ̀gúngún bí bàbá àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ sí gbé ẹ wàá rí pé. àwọn ọmọ tí ń gbé wọn wà sí bàbá wọn lọ ní láì yẹn bẹ́ẹ̀ ní láì tọ́lọ̀ tí ó bá sà yóò wá rẹ̀ Yorùbá ẹ bàbá wa ní mádùn làárọ̀ bí ọ̀nà ọ̀tá àlà ẹ bàbá wa bá Muhammad ní wò wa ní ilẹ̀ bẹ́ẹ̀ nílọrin ní ìlú Ìbàdàn tẹ̀ mọ́ Ìbàdàn díẹ̀ ìmọ̀ náà wà kò tó táwọn ọmọ tí yọ ọlọ́run náà jáde látara wọn kódà kò súnmọ́ra wọn kò súnmọ́ra wọn ṣùgbọ́n torí ìbẹ̀rù ọlọ́run tí wọ́n sì ń fẹ́ kọ́ ọmọ jogún àwọn látara àbẹ̀rù ọlọ́run àtẹ̀sìn àtẹ̀jú ọ̀nà ọlọ́run báyẹn náà ọlọ́run sì ní ọmọ jù wọn lọ dáadáa ìbẹ̀rù ọlọ́run báyẹn wà ìmọ̀ yẹn náà sì wà ṣùgbọ́n tí wọ́n bá nínú pé bó ẹgbẹ́ àti ẹ̀fọ́jú pé àpò ìnáwó àti ẹ̀kọ́ rí ọmọ náà gbọ́dọ̀ mọ́jẹ báyìí rárá kò sọ tọmátìkì wọ́n máa tẹ lọ́wọ́ ẹ̀ ṣe ojúgbàdúrà bẹ́ẹ̀ fẹ́ kọ̀ọ̀kan wa ló fà ló jẹ́ pé kí wọ́n bá fẹ́ náà tí ẹ ṣe pé èyí ṣe ábùdù ní pé kí ẹ máa wá ìpínlẹ̀ àmọ́ tó bá jẹ́ pé yóò sì tẹ̀sí kò sábà ń bi àwọn olùmọ́ ní kò sábà ń bi pé fẹ́ kódà wá pé yóò gbà sí àpò àbójú ìgbà islam tó bẹ̀rẹ̀ dáadáa ẹ̀ wá ń sọ̀rọ̀ ẹ̀sìn fún un nìkan jẹ́ pé kò sí sọ̀láàtò kan rí ọmọ mùsùlùmí ni obìnrin sì ni kò sí sùjúùdù kan rí lọ́jà tó bí ìgbà tó kù lọ́kọ wọn àfẹ́ ní lọ́kà ìgbà tó wá kò sá sí lọ́kọ nígbà tí ó tó stéèjì kan kódà wọ́n fẹ́ nìkan tí ètò ṣe mùsùlùmí àtàkọ́kọ́ àti kejì kò wá sí bẹ̀ náà tòye èyí tí ó jẹ́lẹ̀ kejì tí èsì mùsùlùmí tó fẹ́ ọwá ọwá ń sọ fún ọwá ń sàún ṣe àlọ́ pé káwọn tó máa fẹ́ra àwọn ọlọ́padà nígbà tẹ́ni ẹ ti kó ń bẹ̀ ẹni ẹ wá ń sọ wípé à òun ti sọ fún ọ ó sọrí mùsùlùmí ló fẹ́ mùsùlùmí ni wọ́n sá jọ tí ń jọ tó yí ti ìyẹn lẹ́ẹ̀kejì ẹ̀yìn ìgbà yẹn ló wá jọyìn ẹ̀sìn mi ọmọ tí mo ń sọ ẹ náà ò tẹ́ fújú kan rí òlùsọ láti kan rí o tó wá ní agbọ̀tọ̀ tó kó olú ìsìlámù rẹ̀ ní olùfẹ́ ọmọ kò sí ẹmọ́ lóòótọ́ kò sì fẹ́ mọ́ títí tó fi lọ padà fẹ́ lòmíì ìwọ náà ti yẹ pé kí lo orí tó sọ pé ò lè tẹ́ mú gbàgbé ìwọ náà ìfẹ́ sí ń bi bẹ́ẹ̀ wọ́n nígbà pé ibi tí òun ṣe ṣe ní ó ìṣẹ̀lẹ̀ kí á lọ́wọ́ kan pẹ̀lú léyìn <laughs> kò sì parọ́ ni máa pè ní ọkàn ó ti pẹ́ ọdún náà pẹ̀lú tóbi ten years ó ní á ah, ìkírun tòní o èrò dáa tó bá fi kí o yóò fi hàn kò ní kò ní eh, ìdáyà kan gbòógì but ẹlímẹ́ǹtì àti gbòdodo ọlọ́ọ̀dàmọ́ kò sẹ́ni kankan tó sọ pé tí èèyàn bá ti kó òun sí àwọn ọ̀lẹ́gbẹ̀yàwó ẹ̀ lọ bí ẹ bá ṣe tọ̀bíyà ìjáradò nature ló kàn fọ́ fún bẹ́ẹ̀ tó mọ̀ pé nature tọ́lọ́ ń dá àwọn èèyàn mọ́ èèyàn kò sí ìtàn lára tiẹ̀ ìtàn lára tiẹ̀ kólùmọ̀ lórí yúlẹ́dà làfíta gbogbo ọmọ tó wá sáyé la bí lórí nítọ̀ yẹn pé kó dọ́lọ̀ mọ̀ tòtọ́ bá ti tán lára èèyàn ó ṣòro láti rí dá ó ṣòro gangan láti rí dá náà. wàjàlá ní mùsàfínà ìmàmà. wọ́n ti wá fún dáṣíwájú náà àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run. أولئك يجزون الغرفة بما صبروا. àwọn tá fún ní gúrúfà lọ́fàtìbà àwọn olóyún kúrò yorùbá wọn tún burú pàṣẹ pẹ̀tẹ́ lálùjẹ́ náà tí ẹ bá ń wo gbàtọ́ ọlọ́run máa sọ̀rọ̀ já ìnáwó tó tún sọ̀rọ̀ àtàyà kan lẹ́ẹ̀kan ọlọ́run ní sábà fi wọ́n síbi tó há nínú náà já ìnáwó ẹ dáàbò fún ọ̀rọ̀ akáńtọ́ tí kìí ṣe yà ọlọ́run tó máa wá sọ̀rọ̀ àlùjánà yóò tún máa sọ̀rọ̀ ilé ìdí ìfẹ́ṣíà fọmọ àlùjánà náà ilé ìdí ìjánà akàdé ìpìlẹ̀ ìdáná ẹni tó bá kọ́ yìí mọ́tàlásì kan fọ́lọ́ ọlọ́kọ̀ ilé kan fún ara ìjẹun náà fẹ́ṣẹ́ àtúnù yàtọ̀ sí pé ilé àjẹun náà gẹ́gẹ́ fúnra rẹ̀ ilé ni ilé kàdáàrò làákẹ́rọ̀ nígbà tó lọ́n sọ̀rọ̀ àjẹun náà nínú tóra mi ilé ẹ́sẹ̀tì àlẹ́ àákẹ́rọ̀ yẹn nàìjíríà àlùhà nílẹ̀ nílẹ̀ láyò mọ̀lúwà láàrú ọ̀rọ̀ yóò tún wá ní ẹ̀sìlá wà fún tẹ́ lóore kan tó ṣe. làkìní lẹ́bí nàtàkọ́ wúrọ́ bá hùm làhùn gúrọ̀ fún fáwọn tí a gúrọ̀ fún mabẹ níyà. gúrọ̀ fún mi fọ́ọ̀kì àgọ́rọ̀ pẹ̀tẹ́sì lórí pẹ̀tẹ́sì olókè olókè olókè. تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الوعد. ọlọ́run yẹ pàdé òun yóò máa dé òun ẹ̀sẹ̀ àfi déyìn ò bá bá rẹ̀ lánìjẹ́ náà àfi tí ò bá ti tẹ̀kàn ló fi jẹ́ pé ẹnìkan ò tún ní rí mo sọ lẹ́ẹ̀kan pé àníwá ìjọ náà pẹ̀lú àjẹ ọkàn tó dà pé lágbájá tẹ̀lé ó dà mọ́ bínú kò ní sí lọ́dọ̀ àwọn ìjọ náà bẹ́ẹ̀ náà ni kò ní sí ìbànújẹ́ pé first class ẹnìkan wà ẹnìkan wà second class yóò mọ̀ rí second class bíi the plane ó ní first class Only second class only third class àlùjẹ́nà ni but ẹni tó wà ní third class àlùjẹ́nà kò ní rí ẹni tó wà ní first class pé ń gbádùn lòun lọ ní ìtọ́ náà because tẹ́lẹ̀ yóò bá tẹ̀lẹ̀ ọkàn ó kàkó ọkàn òun kò sì ní síbà ní jẹ́ kankan ọlọ́run ti kàn fáwọn ẹ̀fọn wa pé kò ní síbà ní ẹ̀fọn máa lè jẹ́ náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà dàrọ̀já tún ní àlùjànnà o ìpele ìpele ìpele òun náà ni tó sì ga jọra wọn lọ wàlẹ́ ilé mi ń dàgbà ọlọ́run ló máa mọ̀ sáà àti sáré ayé náà. أولئك الذين يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما الحمد لله من سورة هود آية 108 109 Àyíká lọ sí Súrátù Mìtáìnà 123. فمن يعمل من الصحات من الصالحات من ذكر أو أنثى هو مؤمن ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن ẹni tó bá jẹ́ rẹ̀ yálà ọkùnrin jẹ́ àmì múmìnì àbọ̀kùnrin tó jẹ́ múmìnì òdodo. فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن وهذا nìkan tó ti ìsìláàmù ju ẹni tó jẹ́ pé ó dúpá jùlọ sílẹ̀ fọ́lọ́n tó ti jẹ́ nìrè. واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا. ọ̀rẹ́ ọlọ́run tó dájú sí màdán ibrahim one twenty six àlè. Fàyíláyí máa fi sàmáwá ti wà máa fi àrùn. Ọlọ́run ni gbogbo ojú mẹ́fẹ́ máa fi. Ọjà náà lọ́hùn bí kú iṣẹ́ yìí ń mú sí pọ̀. Ọlọ́run ní mọ̀ gbogbo nǹkan. One twenty four to one twenty six. Àti tàbí rẹ̀ náà sọ́rọ́bù hood one oh eight one ní kàtàkàtà yẹn lè wà ámà lẹ́bí ní sùnrìdú. wà á mọ lẹ́bí ní sùnrìdú fàfiljanna ti khalidina fiha. gbogbo ẹni tó sórí eré pátápátá fàfiljanna ti khalidina fiha inú àgbẹ̀ náà wọ́n ti gbèrè sí. màdàmẹ́ ti sàmà wá tuwal arúgbó ilà máa ṣáà àrọ́kù. àti ilẹ̀ bá ti bẹ̀. عطاء غير مجذوذ والذين آية تتلف فأم فلا تك في مرية أوكي تساجيني يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد إن سنة النبي صلى الله عليه وسلم آه، حديث náà مفهمه Ibn Qayyim rahimahullah ta'ala jẹ́sùn ìfà Ibn Qayyim wọ́n ní bọ́ọ̀mù yẹn bá ṣe rí sí èèyàn lọ́nà tẹ̀ máa dájú ẹ̀ nígbà tá ń sọ̀rọ̀ ìtòjọmọ́ iṣẹ́ àlìjánà wọ́n ní wọ́n ní yẹ́jìbò wọ́n ní wallahu subhanahu wa ta'ala rahimun rahimun yuhibbu rahman wọ́n ní ọlọ́run bá wa oníkẹyìn ìmọ̀ níkẹyìn tí máa kẹyìn wà innahu yarhamu min ibadihi rahama tí máa kí àwọn ẹrú ẹ̀ tí bá máa kẹyìn ẹgbẹ́ wọn wa huwa ìtìr ọlọ́run bá máa bóyàn àbí ìfìfà ìmọ̀ bóyàn láti rí yòhìbò máa ń yá sòrò aláìbáàdì ìmọ̀ nífẹ̀ẹ́ tí bá ń bo ẹ̀rú ọlọ́run náà láti rí títí pé ẹgbòmíràn láti rí owó nígbà tó sẹ̀ tí ò mọ̀ sọ̀rọ̀ ẹ̀ pálapàla sí rí tí ìbá tẹ̀ tó pàṣẹ ìbàjẹ́ eléyìí ń relẹ̀ dọ̀la àlùjámọ́ ní ṣẹ̀rẹ́ àtìlá tọba rẹ̀ tó sì bàjẹ́ kan ìwọ ni kárọ̀sì mọ̀ ìyìn sáà fansaha wà stóò sínú sí àkókò ṣòwò láti rí ó dìgbà tí èèyàn bá pàtẹ ìbàjẹ́ tó ní kí ló bá dìbì yẹn títí ti tẹ bẹ́ẹ̀ kátó wípọ tẹ́lẹ̀ àdéhùn kan bẹ nípàlẹ̀ ìmáka àwọn ọ̀rọ̀ ìtàn. wà á bóhùn yòókè bò mà fún àná wọ́n lára àmójútó ọlọ́run ní máa nífẹ̀ẹ́ rúfin ọlọ́run tó bá máa ń sàmójútó nígbà tí wọ́n tẹ̀. wàgbàkú alákòóso lọ́lọ́run ìhébù mẹ́yà ìṣòro láwọn ẹni tí wọ́n tẹ̀ sí máa ń borí sí wọn ọlọ́run bá náà máa nífẹ̀ẹ́ rẹ̀. wàlàbí aláàánú ni òhìbù làpè ìmọ̀ nífẹ̀ẹ́ tó náà bá láàánú làkójá láàánú nínú yé máa kúrò ẹni tó le lọ́kàn alẹ́ pọ́ọ̀sì ọlọ́kàn ríro alẹ́ alẹ́ jáàzọ̀rí alẹ́ jáàzọ̀rí gàlíbọ̀ kọ́lì náà nìtumẹ̀ alẹ́ jàwáàz ẹni tí máa fẹ́ kó ń sá kó nǹkan jọ òtún fẹ́fẹ́ ọ̀fọ́n tajáde lẹ̀. alìjàmọ́ àlìmọ́nù wọn ni àlàyé ẹ̀ wọ̀rọ̀ bíi ẹlẹ́dẹ̀ ẹni tí máa ń fi ẹ̀dẹ̀ oní ọlọ́ọ̀ba yòhébù lọ àrí tí máa ń ní ìfẹ̀síyìn òṣèlè wàhálì oníṣòro ni yòhébù ìṣẹ̀lẹ̀ tí máa ń ní ìfẹ̀síyìn oníṣòro wà báàrùn ẹni rẹ ni yòhébù àgbèrò oníṣẹ́ dáadáa wà áhàlà tó gbẹ̀yìn tó jẹ́ dáadáa wà ádùn onídéédéé ni yòhébù àgbèrò onífẹ̀dédé wàkọ́ọ́dí olùmọ̀ àbíyè tí mọ́ gba àwáwí tí ẹ̀wọ̀n bá ti dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé ìjọba tí ó ṣe tí kan ní ìmọ̀ ni bó ti jẹ́ bó ti jẹ́ nìyí ní fa nìyí yòókè fún ìmọ̀ ní àtúbà olùmọ̀ àbíyọ̀ nígbà yìí tí máa nífẹ̀ẹ́ tó náà máa ní ìdíyàn wàyí yáàzì ní àbùdá ilé máa san ẹrú ẹ̀ lẹ́sàn bí hásábì háàbì ní sífà bírò yìí bá ṣe rí lára onítọ̀hún òjò dáhùn wàhádàna tó bá pọ̀ lára ẹnìkan yóò san lẹ́sàn púpọ̀ bó bá ṣe máa lára ẹnìkan yóò san lẹ́sàn bẹ́ẹ̀ ó ní ọwọ́ máa ti sànẹ́lì wà sallallahu ta'ala sallam ó ní ẹ̀rú kan tó fi jẹ́ pé ọlọ́run bá ànẹ́bí ọ̀sán lọ́wọ́ ń sọ wípé màlúùsá mùsùlùmán ẹni tó bá ṣe ìbò àṣírí mùsùlùmí kan níbi àléébù ẹ̀ tàtàrà wùlọ́ òtàhálà tuntun ní àwọn àpẹẹrẹ ọlọ́run kò ní ara fi tóró náà kò síbi kan láyé àtàkì àná wàmà náà pàṣà àmúmìnì ẹni tó bá gbé bànújẹ́ kan lọ kó lára àmúmìnì kúrúbàtà ìbànújẹ́ kan ní kúrọ̀dù dúnìyà nínú àwọn ìbànújẹ́ inú ayé náà pàṣà wà òtàhálà ánú kúrúbàtà ní kúrọ̀dù yẹ́wò ìfìyà náà. ọlọ́run mú ike kan tó kó fóun náà nínú àwọn ìbànújẹ́ alẹ́ àmọ́ òkèrè ti di tàkọ́kọ́ yẹn ó bọ́ ni o níbi àkọsílẹ̀ alẹ́ àmọ́ òkèrè ìdẹ̀kùn fẹ́ni sára ni pé ó lè jẹ́ jíjẹ mímu ó sì lè jẹ́ owó tó fi jẹ́ ó lè jẹ́ àìsàn tó tọ́jú ẹ̀ àbọ̀sanwó ìtọ́jú ẹ̀ yẹ́sà ọ̀lọ́wọ́ kàrádá ìgbà àdá ọlọ́run ṣe ìṣirò ẹ̀ lójọ́ ìgbà kí àmì rọrùn kò ní ilẹ̀ kòkòkò náà àbí ti wá pọ̀ lọ́rẹ́ pẹ̀tẹ́ lórí lẹ́yìn nínú ọ̀dọ̀ ìmọ̀nù fèrè nìbí láti inú àdéhùn àbẹ̀láì ọmọ bóṣù ó ní ẹnìkan ó ní wòlùsí ọlọ́run wòlùsí ọlọ́run nínú àbúwá bọ̀lọ̀ fẹ́lú kẹfì rọ̀ ojú ọ̀nà dáadáa pọ̀ lára pàtàkì ọ̀nà ìyá àmà bí àti ìdílé kó tán fa àkùdọ́rẹ̀ mi ìdí máa fún mi ní orí òwòdì sí ọlọ́run pẹ̀lú nǹkan kan bìí ṣe nínú dáadáa àtàlídàá bá tòbí tí màá gbámú wà láàtò kéré àláì sáàpù má jọ pọ̀ kí n sáré pé òun sì kankan tó rọrùn nínú dáadáa má jọ pọ̀ fàáǹsà tí wọ́n á gbàgbé kí ni ilé ìgbé tán wàkìrì wa yà nínú ẹgbà wa mi iná ṣàrọ́nà ìlànà ìkọ̀díkàtì bá ti àwọn ìlànà ẹ̀sìn ó pọ̀ tí mo sì mú wàhánà sọ̀dùkàdù tí mo fi ń sin lọ́run tí mo fi mójú orí ọlọ́run síbi dáadáa mo sì ti dàgbà bà àkùdérè lè ṣe ìwọ òjijì ọlọ́run fún mi ní ìrò fún mi ní jẹun fún mi ní ìkankan àtàṣà bàtòbí àtàṣà bàtòbí tí ń gbà mú kọ́ọ̀là nítorí ọlọ́run ní láì rà lè bá ní àrọ́túbá lèdè kiri là máa rántí ọlọ́run pẹ̀lú ahọ́n rẹ̀ wà nù kàtí tí máa jẹ́ sábà bí díẹ̀ tí máa ń máa jẹ́ náà ọlọ́run bá sùkánù tààlà ó jẹ́ kí ìta àgọ́ kó sọ aláǹfààní tó sọ alẹ́ tó bẹ̀rẹ̀ lọ́yà tó kí á máa ti tó sọ àgbẹ̀ tó bọ̀ ọlọ́run kó máa ṣe àgbẹ̀ náà lé wọ̀ wá àwọn sẹ́ẹ̀rì ọlọ́run fi rọ̀ ọlọ́run tá a bá ń ṣe ó yẹ kó dúró ọlọ́run wà láti wá tá a bá dúró níbi ọlọ́run bá fẹ́ ọlọ́run àjẹkàn sí àti pẹ̀lú ilé ìfọ̀sánẹ́ka ọlọ́run sáńdì aṣẹ́rẹ̀ lára ìlànà ìlànà ọ̀gbọ̀gbọ̀ àkórí ilé. bàbá ń lè kàbí méjì tàbí ọ̀gbọ̀gbọ̀